Oh. asalaamu aleykum wa rahmatulahi wa barakatu ọpẹ́ ní fún Ọlọ́run ọba ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run ọba tó ti wà sí gbogbo ayé tó wà ọba tó máa máa bẹ nígbà tí ò sí ẹ̀dá kankan mọ́ kábíyá ò sí aláwọ akọba rajalajala lò wálé kírámí. alhamdulilayi wasalaatu wasalaamu ala surafile sayidina muhammad wa ala alihi wa sahabihi wa sallam subhanallah alhamdulillah ilaha illa illallah wallahu akbar wallahu akbar wallahu الله la hawla wala quwwata illa billah asalaamu aleykum wa rahmatullahi wa barakatuh ọpẹ́ ni fún Ọlọ́run ọba ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run ọba tó ti wà kí gbogbo ayé tó wà ọba tó máa máa bẹ nígbà tí ò bá tún sí ẹ̀dá kankan mọ́ kábíyà ò sí Allahu Akbar adúpẹ́ lọ́dọ̀ Allahu subhanahu wa ta'ala wípé ó wa títí di ọjọ́ títí òní ọ̀pọ̀ lọ́jọ́ bí wa sáyé ti hàn sí mọ́ ọ̀pọ̀ lájọ lọ síléèwé wọ́n ti lọ jẹ́ aláwò nípè ọ̀pọ̀ lọ́jọ́ gbé wa níyàwó pé ọdún kan náà lọ́jọ́ ṣe ìyàwó tán sí láyé mọ́ tí òun ṣe mímọ̀ ṣe wa ọ̀pọ̀ ló jẹ́ wípé ń gbé dìgbàdìgbà ní tiwa ò rí bẹ́ẹ̀ adúpẹ́ lọ́dọ̀ Allahu subhanahu wa ta'ala adúpẹ́ lórí ọmọ lórí ọkọ lórí aya lórí ẹbí lórí wípé a tún wà láyé àmì alhamdulilayi alhamdulilayi alhamdulilayi rabbil alamin àwa ti ara ọlọ́run Allahu subhanahu wa ta'ala akí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kíkẹ́ àtìgẹ́ ọ̀la ọlọ́run ọba kólọ́wọ́ bá síwájú wa ọ̀gá wa ẹni tí ọlọ́run rán sí wa kí kó wá fi wá mọ̀nà àtúbọ̀tán rẹ náà kó wá jẹ́ ti orí kọ̀ọ̀kan àti níbikíbi tí ẹ ti ń gbọ́ mi àti ibi tí ẹ ti ń wò mí lọ́wọ́lọ́wọ́ tàbí ní ọjọ́ iwájú tàbí létà kí Allahu subhanahu wa ta'ala kó máa fi eléyìí ṣàṣemọ fún èmi àti yín Eh, pàtàkì jùlọ ń bẹ̀ ni wípé a sọ a sọ wípé èní gangan la fẹ́ ṣe program ó yẹ ká ṣe program láti bí ijọ́ mẹ́ta mẹ́rin but eh, a tọrọ àforíjì wípé àwọn nǹkan sídìí kan ìdí kan sídìí kan ìkejì ṣá òun ló fà á bọ̀ wá dúpẹ́ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala tó tún jẹ́ ká tú wa a fi àkókò yìí a fẹ́ fi gbé àwọn ṣèkì wa àti àwọn alájà wa láti Amẹ́ríkà àwọn ṣèkì wa láti Manchester a fẹ́ fi pè wọ́n wọlé sórí ètò tí a fẹ́ jọ gbéyẹ̀wò lọ́jọ́ títí òní kí ọlọ́run aláwùsùbánu wa tààlà kó ṣe dáadáa fún wa kọ́lọ̀ má jẹ́ ká ṣì wí kọ́lọ̀ má jẹ́ ká ṣì wá gbọ́ ọlá títóbi ọlọ́run ọlá ìníkú ọlá láhùlọ́wọ́lá kúwọ́tà ìlàbílà alẹ́ làzíì tí àwọn ṣèkí wa bá wọlé ń sìn á lè fún wa ní prayer ní after prayer a máa bá ètò lọ ní pẹrẹwu salamu aleykum warahmatulahi wabarakatu please gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ètò ẹ jẹ́ ká share ẹ jẹ́ ká invite àwọn ọ̀rẹ́ wa gbogbo ọ̀nà tábàmọ̀ láti lè share bóyá lórí any social media tábàmọ̀ láti share please do salamu aleykum warahmatulahi wabarakatu sheikh salamu aleykum warahmatulahi wabarakatu alaja. Wa alaikum salam wa rahmatullahi salam Now, ẹ ẹ ṣèkí wa màá fẹ́ kẹjọ kẹ bá mi fún ẹ eh, sísítà wa alájà wa ẹ eh, sísítà Kafaya láti Manchester ó dàbí pé lílì kan lórí ní tọ́ni mu wọn ni ó yẹ kẹ mọ̀ wọ́n àwọn tá a jọ ń ṣe ètò ṣáríìtì wa yìí náà mọ́ǹtì yìí ni birthday wọn on the first of this September on the birthday wọn bọ̀ mi ò má ìdí wípé ó pẹ́ ká tó kí wọn bọ̀ mo fẹ́ kí gbogbo lé kí wọn lápapọ̀ ni ẹ bá wa ṣe prayer fún wọn kẹ wá fi gbìyẹn náà ṣe prayer open prayer fún gbogbo wa ká bẹ̀rẹ̀ ká lọ sórí topic straight bisimilayi àti gbogbo àwọn ọlọ́jọ́ bíi mọ́ǹtì yìí o àwọn tá a dárúkọ àtàwọn tá a dárúkọ àtẹ̀yìn tẹ bá jó ní birthday month yìí náà ẹ máa type ẹ síbẹ̀ ẹ jẹ́ ká máa mọ̀ wípé month yìí ni birthday yín a mọ̀ wípé táwọn alájà ti jẹ́ last month náà bí nǹkan bọ̀ tí ẹ má bọ́dà pẹ̀lú gbogbo yẹn ok ó dàbí pé two months ago ni alájà ẹ má wọrí ẹ bismillah now ẹ̀yin tẹ́ wà lórí ètò ṣé month ni tẹ̀yin náà ibo lẹ ti join wa ibo lẹ ti ń wò wá ibo lẹ ti darapọ̀ mọ́ wa ẹ jẹ́ ká máa type ẹ̀ síbẹ̀ bismillah ẹ̀yin tẹ́ bá ti share ẹ̀mẹjẹ mẹ́ta ẹ̀mẹ́rin doesn't matter àwọn tí bẹ̀rẹ̀ sí ní charge wa lórí Facebook wípé ẹ check please share share share share and click

ọba tí ó jẹ́ pé ọba àná òun náà ni ọba òní òun ni ọba ọ̀la àdàgbà mádògbò ọba tí ó máa bẹ gbére-gbére mọ ìbẹ̀rẹ̀ wa ó mọ ibi tá a dé lónìí ó mọ ibi tá a ṣiṣẹ́ sí àwọn ọmọ ìbẹ̀rẹ̀ ọlọ́run àmọ́ ibi tó dé lónìí àmọ́ ibi tó ṣíwọ́ iṣẹ́ sí ohun tó bá dé òun ní dé òun tu ẹni tó bá ní kó gbé ayé òun náà ní gbé ayé ẹni tó bá ní kó lọ òun náà ní lọ ohun tó bá ní pé kò ṣe òun náà ni ó ń ṣe fàájì ìmọ̀ yùrí ìdọ́bára ṣèyí òun ṣùgbọ́n kò ní ṣe mistake láéláé a wá tọrọ ìkẹ́ ẹ̀gẹ̀ fún aṣíwájú wa ní anábìyà máa kú ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kí ọlọ́run àgbà àwa tí à ń wò wá àti àti àmà tún máa tún wa wò lẹ́yìn ètò yìí ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kí wọ́n bá gbogbo ẹnì kọ̀ọ̀kan yín ẹ àwa bẹ ọlọ́run ètò tí a ṣe lónìí ọlọ́run má ṣàfi àlùbáríkà sí gbogbo ojú tó ń wò wá àti etí tó ń gbọ́ wa ọlọ́run má ṣàṣe dáadáa fún ẹnì kọ̀ọ̀kan yín àwa bẹ ọlọ́run ọba fún sísítà wa kàfáyà tí àwọn náà Ah, tí ó jẹ́ pé ní Manchester táwọn náà ṣe bẹ́ẹ̀dẹ̀ wọn ní on the fourth ọlọ́run bá ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ọ̀làlá àṣìlá ìlọ láàánú ọlọ́run ológun happy birthday to káfáyà happy birthday to káfáyà ẹ̀mí ṣe púpọ̀ láyé àbáyé ọlọ́run la hawla wala quwwata illa billahi subhana rabbika rabbil izzati wa yasifun salamun alal mursalin walhamdulillahi rabbil alamin amin alihamdulilayi sista kafaya olúwa tó mi ọlọ́run á tó gbogbo wa ọlọ́run á dúró tiwa ọlọ́run ní dójú àjọ àtiwa jẹ́sàkàlà ọ̀kẹ́ra sheik náà ó ká lọ sí ojú ọ̀pọ̀ ẹtì ẹ̀jẹ̀ ọkọ̀ ta sí ọmọ mi náà ìgbà tán wálé ní last week mo rí pé ó ń tẹ lọ́ọ̀kì ó ń tẹ láìkì àti lọ́ọ̀kùn bẹ́ẹ̀ yẹn àṣé àwọn èèyàn máa ń gbohun ẹnu mi sílẹ̀ ló bá ní àwọn méjèèjì bá ń fi mí ṣe yẹ̀yẹ́ wípé click the the love ẹ tẹ love ẹ ṣíà ẹ àgbọn tó fi mí ṣe nìyẹn ìgbà tán wálé o mo ní ẹ ẹ ṣé pé máa ń wà lórí ètò òun náà ló ń click love yẹn òdí ọlá ẹka jù òdí ọlá sanusi <laughs> mo ní àṣẹ ẹ fi mọ́ mi ṣe yẹ̀yẹ́ wípé click ẹ ẹ tẹ love ẹ tẹ like ẹ ṣíà now that's it alihamdulilayi rọbìlà làbí kí la fẹ́ sọ lọ́jọ́ títí òní la fẹ́ gbé yẹ̀wò ní ọ̀rọ̀ big brother ní ìlú nàìjíríà ká kọ́kọ́ lọ sórí ọ̀dọ̀ àwọn ṣèkì wa wípé what is big brother fún àǹfààní àwọn tán ti mọ̀ àtàwọn tán ti mọ̀ bóyá tán mọ̀ bó ṣe jẹ́ bọ̀ máa fẹ́ jẹ́ kó jẹ́ wípé ká ká ṣe ní ṣókíṣókí kó má gbà wá ju bóyá bíi one hour thirty minutes kan àwọn èèyàn kan ti rẹ́dì tán ti sọ wípé àwọn fẹ́ pè wọlé àwọn náà fẹ́ sọ ti nǹkan tó wà nínú àwọn náà nǹkan tó fẹ́ sọ lọ́jọ́ ti ti òní yìí náà wípé bóyá a fẹ́ tako iléeṣẹ́ kan tàbí a fẹ́ bọ oníkálukú a fẹ́ sọ opinion wa especially eh, gbogbo àwa tá a wà ní orí ètò yìí èmi ká sọ wípé eighty percent lèmi fi lò sílùú òyìnbó eh, àtàlájà náà bóyá eighty percent bọ irú àwọn eh, alájì mọ́ ibi mọ́ ìbí àwọn bíi fifty fifty ìlú òyìnbó àti nàìjíríà làwọn torí ẹ̀ ló máa ń jẹ́ pé máa ń láìkí láti pè wọ́n sí irú ètò báyìí and kí n dẹ̀ má gbàgbé a ní topic tó tó tó kẹ̀bùyẹ̀rì ní ọjọ́ Wednesday a fẹ́ fi ṣe send off sí fún Alhaji Mọ́ìbí wọ́n ń padà lọ sí ìlú Nàìjíríà ah. torí wípé eh, ọ̀rọ̀ pandemic tó wà ń ta òun ló ká wọn mọ́ Europe àwọn ń lójú bíi three months four months bọ́n ṣe ń lò ní Europe yẹn tó máa ń padà sí Nàìjíríà but I'm pretty sure ń sìn wípé wọ́n ti máa fẹ́ lò bíi seven months ń sìn but wọ́n ń padà lọ ṣàlà <laughs> títí weekend tá a wà nínú ẹ̀ yìí the last program tó máa bá wa ṣe ń ṣe ó di ọ̀túnla ní Wednesday inshallah ẹ̀yin tí ẹ bá mọ̀ wípé olólùfẹ́ wọn náà ni ẹ bá wa kọ sílẹ̀ fẹ́ kí èrò pọ̀ àti pé ẹ mọ nǹkan táwọn gùdù sí wọ́n mọ̀ nípa ọ̀rọ̀ marriage and relationship nǹkan tá à ń gbé wọn wá fún nìyẹn lọ́jọ́ Wednesday I cannot wait pàápàá Ọlọ́run kó ṣe dáadáa fún wa now ẹ jẹ́ ká padà sórí question wa lọ́jọ́ títí òní kọ́lọ́run kó ṣe dáadáa fún wa Alhaji Moibi ẹ jọ kí ni Big Brother ṣe lè ṣàlàyé fún wa ní ṣókísà salaam aleykum house villa imina shaitan rojú bismillah rahman rahim alhamdulillah ẹ rí nǹkan tí wọ́n pè ní big brother ẹ ọ reality show ni nǹkan tí wọ́n pè reality show ni nǹkan tí ó ń ṣẹlẹ̀ tí àwọn èèyàn ń wò ẹnìkan ní ni ó bẹ̀rẹ̀ big brother ẹni tó dẹ̀ bẹ̀rẹ̀ big brother yìí ẹ ìlú Holland tí wọ́n ń pè ní Netherlands orúkọ arákùnrin náà ó ń jẹ́ ẹ John de Mol Junior John de Mol Jr. òun ló bẹ̀rẹ̀ Big Brother òun ni ó ní concept yẹn òun nǹkan tí ó sì ní lérò ni pé òun fẹ́ kó àwọn èèyàn papọ̀ sínú ilé kan kí wọ́n tì wọ́n mọ́bẹ̀ wọn ò ní ní ẹ wọn ò ní ní contact pẹ̀lú àwọn èèyàn tó wà níta òun wọn á fẹ́ wo báwo ni ìṣesí wọn àti ìhùwàsí wọn nínú inú ilé yẹn débi wá jẹ́ pé ní ibẹ̀ àwọn èèyàn á máa wò wọ́n wọ́n á máa wò ṣe sí wọn àti pé nínú ilé yẹn tí wọ́n bá wà yẹn gbogbo nǹkan kọ́ ni wọ́n máa fún wọn ní nǹkan tí ó mì sọ́kàn ibi tí ó dẹ̀kọ́ bẹ̀rẹ̀ ètò yẹn ó bẹ̀rẹ̀ ní sixteenth of September nineteen ninety nine òun ni ó kọ́ gbé ètò yẹn jáde nílùú Holland ìyẹn náà ni pé ẹ rí i pé logo kan máa wà pẹ̀lú Big Brother ó jẹ́ pé ó jẹ́ ojú báyìí eh, bíi ojú táyé ìyẹn náà ni pé ojú tó bá ń sọ pé ojú táyé òun ni logo Big Brother big brother yìí òun náà ni concept yẹn ni pé ojú nǹkan tí ó ń lò ni pé gbogbo ibikíbi tó bá wà there is a kind of omnipresence of a particular ìyẹn ni pé gbogbo ààyè tó bá wà wọ́n á fi kámẹ́rà síbẹ̀ àti microphone débi pé gbogbo ọ̀rọ̀ tó bá ń sọ gbogbo ohun tó bá ń ṣe pátápátá ni àwọn èèyàn máa rí kò sí nǹkan kan tó jẹ́ pé a wá sọ pé àṣírí kan ò lábẹ́ lábẹ́ ọ̀run kan tí ó fi gbé kalẹ̀ nìyẹn ẹ sì wá rí nígbà tí ó ti gbé kalẹ̀ wọ́n ní àṣà september two thousand and nineteen twenty first september two thousand and nineteen wọ́n ṣe wọ́n wo àgbékalẹ̀ wọ́n á rí i pé wọ́n ti ṣe four hundred and forty eight series of Big Brother in fifty four countries therefore franchise ni nǹkan tó ń pè ní franchise ni pé nǹkan tí a yá tá a yá tá a wá tí ò kí n ṣe tiwa la ní ìyẹn ni pé ta ya fifty four countries ló ti ya lọ́wọ́ arákùnrin ìyẹn ni pé tó máa ń ṣe big brother ní nàìjíríà eh, john dimon ní netherland owó ń bọ́ sínú àkáǹtì ẹ̀ tó bá ń ṣe ní uk nítorí ẹ̀ kò kí ṣe àwọn bóyá us náà ti bẹ̀rẹ̀ àbí àbí uk náà ti bẹ̀rẹ̀ ẹni yìí ni ó ní concept yẹn òun dẹ̀ ni ó bẹ̀rẹ̀ big brother ẹ alájà kí n lè fi kó ń lẹ̀ ẹ ń bo ti rí orúkọ big brother yẹn wọ́n ní ó rí orúkọ yẹn nínú big brother yẹn láti ìwé kan tí ẹ arákùnrin kan kọ nínú àwọn sixteenth century writer ni ẹ tí ó ń jẹ́ George Orwell ní nineteen eighty four ìwé yẹn orúkọ ìwé yẹn ní nineteen eighty four George Orwell ló kọ ìwé yẹn ibẹ̀ yẹn ló ti lo concept big brother yẹn nínú ibo nínú nígbà kan àwọn tí ó ní tọ́yìn manage George Orwell Foundation wọ́n sù ẹ̀ láti jẹ́ pé ó lo concept ó lo orúkọ George Orwell tó dẹ̀ pé òun náà sọ owó rọ̀gùrọ̀gùn fún wọn bí ó ṣe dé pa Big Brother nìyẹn ibi tí ó ti bẹ̀rẹ̀ nǹkan tí ó jẹ́ pé wọ́n sì ní lọ́kàn nígbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ náà nìyẹn salaam aleykum ẹ ṣé gan ni kí ọlọ́run kó ṣe dáadáa fún wa gbogbo ẹ̀yin tẹ́ ẹ bọ́ sórí ètò bẹ́ẹ̀ náà ni mò ń rí yín bọ́dà mi Adélékè Bello ẹ̀kíjọ́ ẹ jẹ́ ká máa kíkì náà pàtí láì ká máa share please now alájà mo fẹ́ wá sọ́dọ̀ ẹ̀yin wípé as as mother as a grandma as everything as a as a gbogbo ẹ̀ fún wa kí ni ẹ rò wípé big brother yẹn nǹkan tó jẹ́ good tó fẹ́ ní fún wa tó lè ní fún àwa bóyá dúdú ni o bóyá kaláwa áfíríkà ni ẹ understand ṣe àti obìnrin ni o ẹ ká wá gbé ká kọ́kọ́ gbé tòyìnbó sílẹ̀ náà wípé a tiẹ̀ jẹ́ áfíríkà ò ṣe lẹ́fù wa ti débẹ̀ ṣé ìmọ̀ wa tàbí standard wa everything wa ṣó ti débẹ̀ yẹn kí ni good nǹkan tó wà ń bẹ̀ tó fẹ́ tó fẹ́ àǹfààní tó wà ń bẹ̀ tó fẹ́ fún wa bisimilayi ma. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله aka ètò gbogbo ilé alhamdulilayi ohun tó yẹ ká gbéwò náà ni ọ̀rọ̀ big brother Nigeria wa mo wá ran nígbà tí ẹ sọ nígbà tí you know for us here big brother and sisters different thing ló mean America and a big brother group that are like uh, mentors to young boys and big sisters that are mentors. So Mbati, mo controversy kini, no? mo kàn what is the big deal but later talking to some of the youths pé ẹgbọ́ because I'm really honestly uh, I only have 24 hours in a day I'm trying to catch up with the Joneses is not one of them. Ní pé Big Brother Nigeria ń it's a concept how wà ní nípa ẹ̀ ní bíbá ẹ̀ àti a reality show for náà while wà lá American gbà and I think it's about the same they call this reality show uh, and there are a lot of other things that are involved in that as well you see the young I want, I group each group each man, sábà attract you What they máa the same thing on in Nigeria? so I will say people pé tọ́mbà about under forty But number bá wà under thirty five máa wà attracted to it and it's nothing else kò sí nǹkan kan tó pamọ́ ń bẹ̀ ju pé the money a uh, royalty that comes with it pé pé àwọn fẹ́ test endurance àwọn èèyàn uh, bí àwọn ṣèkọ àṣìṣọ reality show ni pé nínú nígbà tí nǹkan bá ṣẹlẹ̀ ọ̀tá jọ wà pọ̀ kí ni ohun tó lè máa ṣẹlẹ̀ láàrin wa which ta mọ̀ pé nínú Islam ẹni tí ò tiẹ̀ ń ṣe relation náà ṣe gbọ́dọ̀ wà ní ibì kan náà nà ṣùgbọ́n gbogbo kínní ní any world it is all about the monetary aspect because òun ni sheik sọ pé nígbà tó lo orúkọ yẹn sometimes tíyàn bá fẹ́ ṣe nǹkan náà ó lè ó lè lo àwọn nǹkan tó ti popular bẹ́ẹ̀ yẹn tó bá make owó náà wọ́n máa ń sábà san royalty padà which is what happened in this case but ká wá gbé padà sí ìlú tiwa torí gbogbo nǹkan tíyàn bá fẹ́ dáwó lé ó yẹ kó mọ̀ ń pẹ̀ um, ẹni tó sọ pé uh, dálẹ̀ ní nàìjíríà wọ́n ní two thousand six ní and uh, the brother's name uh, ibuka Obi ló ra franchise yẹn as a lawyer as a lawyer he should know the implications of it all he has reached target so when he did to me investments, in it, when you now invest into something what are the social impact? ǹjẹ́ òun rò ipa yẹn nínú culture tiwa gbóyè gbogbo nǹkan tó bá wà láti outside ló yẹ ká máa ṣe nírú eléyìí ń ìyẹn la máa ń pè pé àwa parents a máa censor nǹkan táwọn ọmọ wa ń wò tó bá yẹ pé concept èmi ní pé big brother ní ṣe mọ̀ pé mi ní wòye pé big brother ohun tó mean bíbà àti ohun tó mean Europe àti ohun tó mean Nigeria ó ti di eh, different things èèyàn lè má tètè wọ àǹtí tó bá jókòó pẹ̀lú àwọn ọmọ yẹn pé ẹ kí ló ń ṣẹlẹ̀ ń bí irú nǹkan tí ń fẹ́ káwọn ọ irú language tán bá sọ ṣó wà even tẹ bá ní eh, um, eighteen and older in a household that watches it tán lè lọmọdé ṣé gbà tó bá ti lé ọmọdé especially àwọn ọmọ ọ̀sìn tó bá ti lè lé wọn kó ń bì kan láti mọ̀ pé maybe something I need to see they become more curious curiosity wọn máa wá arise hmm. ṣé pé jọ́ tó bá sí ń bẹ̀ náà máa fẹ́ tán pé kí ló wà mí á máa wò pé hù hù hù you know because gbogbo nǹkan tó wà ń bẹ̀ tábà ti wo pé they are doing an adult reality show àwọn family náà ń wò ṣé wọn lọ́mọ ìyẹn ni question ta kọ́kọ́ máa bira wa if that is it ǹjẹ́ ohun tó ń ṣe níbẹ̀ ǹjẹ́ ó culturally appropriate uh, níbẹ̀ nítorí báwo náà ní bíbí Africa náà wà so this thing has been gone mo tún ti bá wọn ìfàgbàtà la máa discuss ẹ̀ mo bá kúkú interview àwọn youth gangan yín pé okay yín tẹ wà Nigeria uh, at least under thirty five ti mọ̀ mọ̀ both in media and the music industry you know nǹkan táwọn náà ń sọ nìyẹn so ẹni tó bá ní time tó jókòó tì it is, to me it is not appropriate for our culture at this time especially where it will not be censored uh, if anything happens there's no uh, liability on that person's part in the western world only only the liability issues My one bet only is sue but who will be responsible if you see omode more ti in practice don't ń any bet. what will happen Can you tell a máa rò pé ó benefit from society other than the monetary aspect that if somebody wins or they get some uh, endorsement from any of these company companies that endorse it they they're promoting their own um, products as well so it's a business concept, and it's it's preying on the uh, you know low intelligence of people, so or low decision aspect of people. Entertainment, only uh, àwọn èèyàn máa my receipt, but there's more bad adversity than good. Uh, it's my máa fi Alhamdulillah. alihamdulilayi rọbìlẹ alamin now wọn á padà lọ bá eh, àwọn stars because ó dàbí pé àwọn náà mọ díẹ̀ nínú ọ̀rọ̀ yìí àti wípé àwọn brothers wa méjì kan àti àwọn sister wa àwọn náà gbé topic yìí fún wa gangan wípé ká ká sọ sí kí ni àwọn opinion ti wa nínú hmm. alihamdulilayi rọbìlẹ alamin eh, now eh, alhaji. Eh, ǹjẹ́ mo anything nípa wípé bóyá ọ̀rọ̀ wípé bóyá ó ń jọ ń bára wọn ní nǹkan kan papọ̀ tó jẹ́ wípé tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ torí táfíríkà táwa ti wá tá bá máa wo ti ọ̀dọ̀ àwọn òyìnbó ń sàwọn rí pé òyìnbó ò lẹ́sìn mọ́ rárá ẹ jẹ́ ká gbàgbé either you take it or you leave it because tó bá yẹ pé tá bá ní hundred tá bá sọ pé èèyàn eh, five percent ló lẹ́sìn bí ìgbà tó jẹ́ pọ̀ ní mọ́ rárá náà nìyẹn ẹ̀sìn tá a dẹ̀ ń sọ yìí náà dẹ̀ rè kò ń ṣe pé bóyá a lọ sí church àbá lọ sí mosque ṣe rí wípé the difference is clear a lè fi wéra wa ju wípé àwa àlú tó jẹ́ wípé a sì ní according to nǹkan tó wà nínú protocol wípé àìlẹ́sìn mẹ́ta alẹ́sìn mùsùlùmí a ní ti christianity bẹ́ẹ̀ náà dẹ̀ lẹ̀sìn ìbílẹ̀ náà I understand tí ò sí ìrújú ń bẹ̀ bọ̀ nírú wípé kó tún wá jẹ́ pé wọ́n fi wọ́n máa máa fi bọ́n ṣe ń bára wọn jọ láṣepọ̀ yẹn tó tún máa wá fi máa hun àwọn ìjẹ́ irú culture wa irú gbogbo àwọn nǹkan tó yẹ kó lè wà loud bisimilah. ní orí pé nípa big brother big brother naija àwọn nǹkan tí wọ́n ń ṣe ní ibẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí a ti kọ́ sọ pé ẹni tó gbé kalẹ̀ ó wù ó pé kí àwọn èèyàn wà pé wa báwo làwọn èèyàn ṣe fẹ́ bá ara wọn máa ṣe papọ̀ ní ẹni tó jẹ́ pé ẹ̀jọ̀ wá láti ibì kan náà wọ́n pé látara pé wọ́n á ń ṣe ibẹ̀ yẹn àwọn náà láàrin ara wọn wọ́n á máa ṣe àtakò láàrin ara wọn nítorí pé wọ́n á máa lọ sí ibì kan tí wọ́n pè ní diary room àbí convention room láti wá jẹ́ pé wọ́n á máa sọ pé ó oh, ẹni báyìí mi ò nífẹ̀ẹ́ ẹni báyìí ni mo fẹ́ kán lé lọ ní àtàrà pé tí wọ́n bá ti wá mú àwọn èèyàn yẹn àwọn àwọn ará àtàwọn wá máa dìbò nínú àwọn èèyàn tó sọ pé wọ́n fẹ́ kán lè lọ yẹn wọ́n á lé wọn lọ látara gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìṣesí bí ó tilẹ̀ jẹ́ pé nínú àwọn nǹkan tí wọ́n fẹ́ kí àwọn èèyàn kan kọ́ níbẹ̀ pé wọ́n nínú pé wọ́n máa ṣiṣẹ́ ilé wọ́n máa ṣe àwọn competition míì tó jẹ́ pé bóyá ọpọlọ ni ọpọlọ ṣùgbọ́n èyí tí ó jẹ́ ìbàjẹ́ ló pọ̀ àkọ́kọ́ nínú ẹ̀ náà ni pé kí a máa ṣe àtakò ara ẹni ká jẹrẹ ẹni lẹ́yìn ẹsẹ̀ ìyẹn jẹ́ kan nínú àwọn nǹkan tí wọ́n tí wọ́n ń ṣe kí á rí ẹni tó dáa ká wò pé ẹni yìí ló máa ló máa ah eléyìí ló ló ní gbogbo àwọn èèyàn nífẹ̀ẹ́ sí jùlọ kí gbogbo wa ká wá gbìmọ̀ pọ̀ ká ṣe ọ̀tẹ̀ rẹ̀ ká wá lé lọ ó wà nínú ó wà nínú nǹkan tí wọ́n ṣe ń bẹ̀ nítorí pé wọ́n gbà á láàyè pé ibi bó o bá ṣe lè dókè o ní kò dókè o bó o ṣe fẹ́ débẹ̀ kò sí ìtókàn wọn ìyẹn ó wà nínú ẹ̀ nínú ẹ̀ náà ni pé ẹ wo tẹ bá wo iye ọjọ́ tí wọ́n ń lò nínú gbogbo àwọn ọjọ́ tí wọ́n ń lò nígbà tí wọ́n ti bẹ̀rẹ̀ ní ní tí Big Brother Nigeria ti bẹ̀rẹ̀ láti two thousand and six ní ní ní Nigeria ẹ rí average àkọ́kọ́ tí wọ́n kọ́ ṣe ninety two days náà lò lẹ́yìn yẹn wọ́n lò seventy seven days lẹ́yìn yẹn wọ́n lò eighty five days lẹ́yìn yẹn wọ́n lò ninety nine days lẹ́yìn yẹn wọ́n lò seventy one days nínú akọ̀ǹgbèsè àkókò ni kíyàn wá jókòó ní oṣù mẹ́ta kíyàn kan wá máa sùn kíyàn kan wá jókòó máa wò wọ́n níran túmọ̀ èyí tó wá burú jù nínú ẹ̀ òun náà ní ìtì nínú ìtì ẹ sọ yìí pé kí ó wá jẹ́ pé kí wọ́n máa lọ mọ́ra wọn kí wọ́n máa kíìsì ara wọn kí wọ́n máa bára wọn sùn kí wọ́n sì wọ́n máa ṣó wọn eléyìí ó tako ẹ̀sìn Islam ọlọ́ni wàtàwá wà nù alàlìbírì wà takwa ẹ máa ranra yín lọ́wọ́ látara ìpáyọ̀ ọlọ́run àti máa ṣe dáadáa ṣùgbọ́n ẹ má ranra yín lọ́wọ́ láti máa ṣe ìbàjẹ́ àti tẹ̀m̀bẹ̀lẹ̀kùn ìyẹn náà ẹ wá máa wo ohun tí à ń ṣe ohun tí à ń ṣe yìí ohun tí ó jẹ́ pé ó lòdì sí gbogbo ẹ̀sìn àti ẹ̀sìn Islam ni o àti Christianity ni o àti tàbáláyé ni nínú ohun tó jẹ́ pé ohun ohun tó burú jáì náà ni eléyìí tí ẹ̀yin tí ẹ wàá sọ yìí ó yìn wá kéré nítorí pé àwọn ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ nípa pé àwọn rape cases ṣẹlẹ̀ ńbẹ̀ ó ti ṣẹlẹ̀ náà ní Nàìjíríà tó jẹ́ pé wọ́n lé wọ́n láti lé èèyàn kan jáde kúrò ńbẹ̀ ṣùgbọ́n nǹkan kí ni mo wá fẹ́ ṣàlùfàyọ ni pé eléyìí tako ẹ̀sìn wa eléyìí dẹ̀ ni ó fi yẹ pé gbogbo ohun tí mo tí alájà ti sọ náà ni is because of the money involved ẹwọ ẹni tí ó máa gbé gbà orókè wọ́n máa fún ní sixty million ní ẹni tó tó tó máa win tẹ́ bá wo tẹ́ bá calculate um, oye tí àwọn àwọn ẹni yìí make they are making between four hundred and five hundred million or more ní orí oyè tí àwọn èèyàn ń vote ní ní gbogbo nǹkan tó dẹ̀ pé tá a bá sọ pé ẹ wá lọ mú ẹ wá lọ yan olórí o a ríyàn kan tó máa lọ sí voting ṣùgbọ́n gbogbo ìbàjẹ́ nínú ìbàjẹ́ tí ó wà nínú kínní òun ni a nífẹ̀ẹ́ sí pàápàá jùlọ àwọn ńgbà tí wọ́n bá ń ṣe irú àwọn ìbàjẹ́ yẹn ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ à ń sọ̀rọ̀ nípa HIV ó ó possible kí kí wọ́n kó àrùn ẹ̀kọ́ wo ni wọ́n kọ́ àwọn èèyàn ẹ̀kọ́ ẹ̀kọ́ aburú ni wọ́n kọ́ àwọn èèyàn and then at the end of the day kí ló wá ṣẹlẹ̀ àwọn nǹkan tí ó jẹ́ pé ẹ̀sìn lòdì sí tí even eh, eh, eh, culture wa tó jẹ́ pé a máa sọ pé ìṣesí wa ó lòdì sí gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe màá dẹ̀ wá tó wá sọ fún yín o alájà ẹ ní wà surprise pé àwa tí wọ́n ń wo ètò yìí jù àwọn mùsùlùmí ni o you will be surprised. yeah even àwọn àwọn àwọn àwọn ají àwa mo ní tí mo mọ̀ ni tí ò kì í ṣe pé wọ́n sọ fún mi they follow it as if maybe ah, ah, èèyàn kan ló kàn ń sọ fún mi pé ah, kọ́ má gbé big brother sí àsìkò ààwẹ̀ o pé nítorí pé eh, nítorí there was a time they wanted to put it there tó jẹ́ kásìkò ààwẹ̀ ni wọ́n ní àsìkò ààwẹ̀ yẹn à pé nítorí pé wọ́n máa yan náà ní àwọn wọn ní sùn wọ́n á jókòó tì í tó bá tún ti di láàárọ̀ tó bá ti lọ ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú wọn máa jókòó tì í tẹ́ bá wo most of the voting is mostly in the north and in the southwest ní pàápàá jùlọ èkó mo mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ pé wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n ń lo ìjáàbù tó jẹ́ pé wọ́n ń wo ètò yìí o bí a ṣe sọ pé ohun gbogbo nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń ṣe ṣùgbọ́n nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ wọn máa sọ pé wọ́n ń ṣe àwọn eré kan máa ń wò pé báwo ni èèyàn máa ṣe jókòó tó máa wo èèyàn kan pé ó ń sùn tó máa wo èèyàn kan pé ó lọ wẹ̀ ó mú ohun wo èèyàn kan ń jẹun àbí ohun wo èèyàn kan tó ń sọ̀sọ̀kúsọ kò sí ọ̀rọ̀ kan gẹ́gẹ́ bí alájà ṣe sọ tí wọ́n lè sọ kò dẹ̀ sí ìwà kan tí wọ́n lè hù níbẹ̀ ìyẹn náà ló fi hàn pé ẹ̀sìn wa tako ìṣesí ó sì tako gbogbo ohun tí wọ́n ṣe ń bẹ̀ ṣùgbọ́n owó tó wà ń bẹ̀ ni and another thing tí mo fẹ́ tí mo fẹ́ sọ fún wa there was a time I think in two thousand and eighteen táwọn tó ń raise issue yẹn won't see all that dà government if I take care of at the end of the day I will pay my máa wọ́n máa sanction wọn àwọn nàìjíríà náà fẹ́ maybe Nigeria government not fẹ́ something similar but ó máa devoid gbogbo àǹbára so I àmà jẹ́ pé kiri but kí ló at the end of the day because owó what ti owó ti eh, and then eventually that thing just went down the the real thing is that because of the money involved the level of corruption in Nigeria we are being corrupted by all this way of doing things tó jẹ́ pé ààrí láti ìlú òyìnbó wọ́n kú wá ṣe ń ṣe nílùú òyìnbó àwọn tó sì ń ṣe wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe wọ́n mọ̀ pé ibi táwọn ti bára wọn dé ṣùgbọ́n àwa tó jẹ́ pé ìwọ̀nba díẹ̀ tó túkù fún wa a tún wá pa afọ́ gbogbo ẹ̀ lójú pápátá ni. Hmm. tábà wá ní ká lọ sí àwọn irú àwọn tó ń sponsor wọn gangan jẹ ní any idea nínú àwọn tó ń sponsor wọn wípé because bí ìgbà tó jẹ́ pé pẹ́ a fẹ́ polówó ọjà ọ̀ àríyàn láti ràn lọ́wọ́ ẹ jẹ́ ká kúkú ran àwọn eléyìí náà lọ́wọ́ because tá a bá ní ká wò ó ń sin àwọn ní property náà pẹ̀lú nǹkan tí ó mú àwọn anybody náà sọ wípé òkè bóyá tí iṣẹ́ gidi bá wà ní àárín ìlú ńkọ́ bóyá ó lè má rí bẹ́ẹ̀ kí lẹ rí sọ síbẹ̀ yẹn aláàjì Muibi ẹ̀yin ni mo yìí ń dá ẹ̀yin mo yìí ń sọ question yẹn sí because máa ṣó fídíò kan eh, sìn ah, tó jẹ́ wípé a rí èèyàn tó jẹ́ wípé ẹ kọ́kọ́ dáhùn náà ká tó lọ sórí fídíò yẹn ìsìmìlà. ṣe ṣe rí level of poverty yẹn kò àti pé àìríṣẹ́ ṣe ó ti fi hàn ṣe rí nígbà tí wọ́n ní president sọ pé our youths are lazy being lazy tí wọ́n tí tí president sọ ni pé owó ojú ti kán àwọn ọ̀dọ́ ìsìn kọjá débi pé kò wọn ò fẹ́ fi ọwọ́ ṣiṣẹ́ owó mo gbé pẹ̀lú ìyá mi àgbà nǹkan tí ìyá mi àgbà máa ń sọ fún mi pé ọwọ́ ni wọ́n fi ń ṣiṣẹ́ owó ṣùgbọ́n sì àwọn èèyàn gbà pé ọwọ́ ni wọ́n fi ń ṣiṣẹ́ owó ǹjẹ́ ẹ mọ̀ dókítà nígbà tí wọ́n ṣe audition yìí I think it was in two thousand and eighteen ní wọ́n ṣe ní ní via area àwọn èèyàn lọ sùn sí àwọn ibi tó ti fẹ́ ṣe audition yìí mọ́jú ni nítorí kó lè kàn lẹ́yìn ìgbà tí wọ́n ti sanwó bóyá i think maybe they paid about five five thousand or so fún registration ṣé rí owó tó ń rí lórí registration yẹn is more than enough láti lè jẹ́ pé even gan oye oye owó tó wù wọ́n kan ná kí ni reason tó fi gbé padà láti South Africa wá sí Nàìjíríà It's because maybe the pressure from the government in Nigeria, okay and ń ṣe big eh, big brother eh, Nigeria and South Africa South Africa ló ń jèrè ibẹ̀ ẹgbẹ́ wákàrà náà lè wà ní ìpín tiwa bẹ̀. Otherwise that, that thing ìbàjẹ́ tí what dúró in South Africa ńgbà ńgbà ńgbà tó tó wọ́n South Africa they brought it to Nigeria and then the the the point is that the money that they are making àwọn èèyàn tó sponsor wọn nínú money ni àwọn eh, indomie noodles nínú money nigerian breweries and so many other companies like that to kí more wọ́n fẹ́ catch on òun náà like that is sọ because they look at it that there are a lot of audience watching this particular program ìbàjẹ́ yẹn dẹ̀ ni àwọn ẹ rí i pé orin tó bá mú ọgbọ́n lórí wọ́n ń béèrè lọ́wọ́ àwọn olórin pé kí ló dé tó jẹ́ pé àwọn àwọn ìkọkúkọ ni ni ẹni ẹmu ni ẹ wá ń kọ́ sí tó jẹ́ pé nínú orin tẹ́ ẹ̀ ń kọ tí ẹ̀ lè kọrin gẹ́gẹ́ bí àwọn tó ń kọrin láyé àtijọ́ tó jẹ́ pé wọ́n máa ń kọrin tí ó mú ọgbọ́n wá wọ́n ní à ìkọkúkọ yẹn làwọn èèyàn fẹ́ gbọ́ ìgbọ́kúgbọ́ làwọn èèyàn fẹ́ gbọ́ ìjókújó ni àwọn èèyàn fẹ́ jó ní àná mo lọ sí city center mo dẹ̀ rí èèyàn kan tó wọṣọ ẹ máa sọ pé wèrè lélẹ́yìí nípa gbogbo ṣòkòtò yẹn wọ́n fàjà níwájú fàjà lẹ́yìn obìnrin tó fàjà gbogbo kìíní bá ah, wèrè ní ẹni tó ń lọ yìí wèrè la rí pé ó ń faṣọya ṣùgbọ́n sìn àwọn èèyàn tó jẹ́ pé èèyàn gidi wọ́n ti di wèrè nítorí làákàyè wa ó ti padà social responsibility yẹn tí a máa rí lọ́dọ̀ àwọn corporate organisation yẹn they are not socially responsible pé gbogbo àwọn irú owó tí wọ́n ń gbé yẹn pé káwọn jẹ́ pé káwọn á fi ran àwọn èèyàn lọ́wọ́ uh, you know, um, Nigerian breweries, how far are they going? Indomie, how uh, one one say um, Indomie um, uh, um, eh, club, mini, nikini, how far have they gone to transform the life of these kids? Am I wo ní ọ̀pọ̀lọpọ̀ ní yunifásitì ẹni tó bá jẹ́ best student ẹlòmíì best student eh, ten thousand naira ló my phone, o five thousand and then look at someone who did not go to school who did not even cherish education and then that person at the end of the day you will now see the amount of money tó nínú wọn pilots wà nínú wọn nínú àwọn míì nínú wọn wọn kàwé o nínú àwọn èèyàn tó tó jẹ́ kó win ni wọ́n win ẹ̀ náà but the point is this what i'm making is this the money that maybe this, all these companies are using to sponsor this particular program can be used to help the youths ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wà níta tí wọ́n ríṣẹ́ ṣe are they creating like maybe lọ́dọ̀ àwọn òyìnbó níbi tí àwọn ohun tá a wà yìí ẹ má bínú sà máa fẹ́ ká gbé fídíò wúmà yẹn wọlé so that a lè wo irú ibi tó yẹ bóyá kí irú àwọn help yẹn kó máa lọ tàbí tó bá lọ sírú ibẹ̀ yẹn irú hmm. in short wọ́n lè ṣe competition pẹ̀lú àwọn tó jẹ́ pé ọ̀dà lókoòwò kọ́ máa ṣe lẹ́fẹ̀ẹ́ every week fún wa wípé o a fi hundred thousand dáwọn hundred ìlókòwò ẹ máa wò wọn lórí tí kò máa ṣù ẹ fún wa bọ́n ṣe ń ṣe èlò náà pa èlò náà jèrè kí gbogbo orúkọ rẹ there's nothing ẹ jẹ́ ká wọ́n fídíò ti woman yìí bóyá àti ẹ̀ lè fi kọ́gbọ́n bí àwọn ẹlòmíì náà àlejò fi kọ́gbọ́n pé èmi làwọn bí rí whatever ó gba àwọn tán àìmọye ọ̀nà tẹlifíṣì bìkan tábàdìkà fara wé àwọn òyìnbó àti ìdébì kankan lọ́dọ̀ àwọn òyìnbó irú owó ńlá tẹ sọ yìí mi kan sọ fún mi lẹ́yìn wípé eighty five million ní ìsìnkú ó ṣe sixty lọ́ọ́ máa gbà lèèyàn kan máa gbà i'm mhm. telling you wípé tẹ bá gbé òyìnbó mẹ́wàá mhm. sílẹ̀ tó bá sọ pé òun fẹ́ win ìnáwó yẹn á sọ tó bá ní pé ó fẹ́ fi ṣe á lóun fẹ́ fi sọ àwọn fẹ́ fi fún charity ni kò ṣe kókó lè ra níta sọ ó lè má ti rà bẹ́ẹ̀ni bọ àníyàn tiwọn ó yàtọ̀ àníyàn titi wa òyìnbó mi wà òyìnbó nílé mi rẹ́ǹtì ni wọ́n máa gbé wá sórí program ó máa win fifty fifty thousand san kinní kan kinní kan ó lè sẹ́ pé kán fún oní ten thousand bẹ̀ èyí tó kù ohun tí ó ti máa lórúkọ charity tó ń donate sí ẹlòmíà wá nítorí charity tó ń ṣe wá síbí o tóun bá ti lè wí ìnáwó yẹn kánsá kinní kan ló máa gbé fún o àwọn olómi ló máa gbé fún o àwa tá a lẹ́sìn àti ẹ̀ níbi tá a ń lọ ilé ayé yìí gangan òun la wọ wàhálà àyà àwọn òyìnbó tá à ń bó tán lẹ́sìn àwọn òwò alé ayé má yà bí símìlà ìjà wo fídíò ìka máa kọjú. Nigerians ẹ káàárọ̀ gbogbo ọmọ nàìjíríà yìí a ṣe fídíò ní last week but ààrí impact government ààrí impact wọn lórí wa ẹ wo ẹ wo ẹyin ọjọ́ mẹ́ta rèé lórí trump mo ti jí débi by látàánú ẹ wo ní trump mo ti have been short feeding since last two, two weeks now have been short feeding so ẹ wo trump báyìí so it's quite unfortunate tí ẹ pé president mi orílẹ̀-èdè nàìjíríà náà rí anything ṣe sí ọ̀rọ̀ tó wà lẹ̀ àti gómìnà state look at i start having mortality on the floor look at the mortality look at everywhere that is counting ẹ wo ẹ̀yìn ọjọ́ mẹ́rin rèé lórí truck but my governor is not doing anything to us but he can encourage a program like Big Brother Nigeria ó ní kí n máa fi sweat mi kí n máa fi vóòtì fún ẹni tó ń jí láàárọ̀ lójoojúmọ́ nínú cage house tó ń jẹ tó ń mu conveniently láti dé ládé eighty five million naira but èmi wà ń bí pẹ̀lú ọmọ lọ́wọ́ láti máa láti wá sí farm láti wá máa ṣiṣẹ́ láti lè ensure food security in my country but I'm here to get any help look at me I'm doing this for over ten years now without any assistance of the government and you ask the youth to go into farming and you have no provisions for us in times of help i watch a program last week which is agogo ayo fẹmi ọsùn sọ yìí pé àwọn ọdọ wọn fẹ lọ into farming imagine and i'm here with a lot of my friends into farming and we are youth we are youth wọn fi ìbínú wọn tẹdìyẹ wọn ní last week look at the look at the cages a ní a ní two thousand capacity cage nílẹ̀ kò sí nǹkan kan tá a fẹ́ kó sínú ẹ̀ kò sí owó tí a fẹ́ fi rẹ dìyẹ kò sí owó tí a fẹ́ fi lóúnjẹ dìyẹ àti ẹ̀rọ owó bẹ́ẹ̀ nìyẹn débi tá a fẹ́ rówó bọ́ ara wa lóbi tá a fẹ́ rí owó bọ́ àwọn ọmọ wa ẹ mọ táùtì lẹ̀lẹ̀ ẹ mọ táùtì lẹ̀lẹ̀ ẹ mọ táùtì lẹ̀lẹ̀ mo ti bẹ́ẹ̀rì mẹ́ta lánàá this is two this morning this is two look at this sick bed mi ò rówó tí máa fi ra oògùn tí máa fi rògùn fún ẹ cage ẹ wo cage look at cage a very quality cage ó ti ń get rotten because i don't have money to stock to stock birds inside and i'm trying to ensure food security in my country i have adopted you my government i have adopted you as my grandparents i have adopted you as my father as my mother please come to my aid come and help us Oni ní abiyamọ kì í gbọ́ kún ọmọ ẹ̀ kó má ta ti wèrè tí ẹ bá ní ọmọ ẹ nírú mi nílé tí ó bá ké pè yín ẹ ó di dandan that? tí wèrè Oh yeah! please come for our help come to our aid come and help us we need you we need you to come and rescue us until you stand up until our pay our children are telling us not to calm down they are asking us to speak up they are asking us to speak up that we need assistance and we need you because you have encouraged us to go into farming and you can't leave us now because if we can crown a a a person that is waking up inside big brother house every day to become 85, eighty-five million eighty-five million naira if i have that eighty-five million naira i will ensure food security in my country i will ensure job employment in my country please come now and come and rescue us we need you we need you we want you. Hmm. salam. Hmm.

Tariq Motiri, the first one, and I've seen it prior to you sending it. Um, why Dr. Gali and herself together? song saw coming. Sherry, uh, it's a touchy subject, and Mosori uh, uh, mo sorry o, ẹ má bínú mo òyìnbó pọ̀ ẹ pé irú fídíò yẹn ń sìn kò sẹ́ni tó máa gbọ́ tí ò ní a bá wo Nigeria. Ah, no, ńgbà tí mo rí fídíò yẹn mo wò bá ṣe sọ bíbí because tá a fẹ́ wà practical Yeah, boyo, yẹ kán lè dà but bíbí nigeria is a private owned business is not government owned they should have social responsibility if they chose to adetimo uh, ah, corporate uh, in um, in Nigeria are totally different from corporates in uh, other uh, kind of uh, continent. But government's responsibility, because actually this video came to me on, on a government platform, when she did the first ìgbà she took my tí then ìgbà tí kejì náà the jáde government platform that government's responsibility only, especially tá a bá wo right now mm. with the covid pandemic with lack of job see about to need food scarcity which was what the uh, government platform ti mú wa ohun tá à ń wò food security ó máa jẹ́ issue pẹ̀lú pandemic ni fídíò yìí fi jáde sọ́dọ̀ wa àní tí woman yìí ń sọ òótọ́ ni but eh, mo tẹ̀ wá ń wò pé state wo ló wà if we know the state that this woman yeah, yeah, yeah, is. yeah yeah yeah that is it But tí mo gbọ́ délẹ̀ there is no any báwo lèèyàn ṣe lè get in touch pẹ̀lú ẹni yìí kò sí nọ́mbà kò sí phone number or anything bẹ́ẹ̀ ni èrò wà uh, bẹ́ẹ̀. kò sí even the first one táwa náà gbà kò sí nọ́mbà kò sí state so it kò sí bá ṣe lè even though àwọn kan ṣiṣẹ́ lábẹ́lẹ̀ láti wá ibi tó wà but government yorùbá ni south west yẹn south west yẹn náà ló máa wà government responsibility lele to láti support farmers nínú pandemic tàwa yìí káwọn èèyàn lè rí oúnjẹ jẹ ó yẹ kán subsidize owó tán fi ń ṣe fix government responsibility nìyẹn tí a bá lé ẹ lórí private entity ó máa wà injust I mean as a business person I'm talking as a business person as a community advocate ipe ó yẹ ká hold àwọn government wa responsible because kò ń ṣe woman yìí nìkan náà dá ní ẹlẹ́kùn àwọn aráàlú gan alára ẹbí máa pa wọ́n irú adìyẹ tó kú yẹn ń sìn tí ò bá kú tó bá tiẹ̀ fún yàn ẹni tó jẹun yẹn máa ṣàdúrà bọ́tà wo gbogbo iṣu yìí ẹ wo ẹ wo energy tó ń lò lórí bíbí nàìjíríà yìí mo ti ń gbọ́ bíbí nàìjíríà yìí látinú Ramadan mo kàn ń wò pé kí n ń sọ ni but it is too much uh, uh, attention on them for one. If we're going to hold the government accountable, tó bá máa sanction wọn because gbogbo àwọn tó ń calling láti vote kò ń ṣe free wọ́n ń sanwó ni. Yeah. maybe part of the royalty should be distributed to farmers should be distributed to schools yeah. should be distributed into hospitals should be distributed into a lot yeah. of other things the less privileged tó bá yẹ pé ìyẹn la máa hold wọn accountable fún pé ok a ní kó gba owó yìí but this is it àní o tún gbọ́dọ̀ fi owó haram ṣe ohun tó dáa owó haram náà ṣe ni because they'll be seeing what's in owó yẹn a social ethics social ethics láti at àti tara wa eh, at láti sell value for nothing and what we have in western world in try incorporate our one ń because eh, ẹ tún jẹ́ ká wò time wo náà ń ṣe bíbí nàìjíríà wọ́n ní sheik sọ pé even àwọn eh, muslim ó dàbí soap opera tó máa ń ṣe bíbá iná ní lamẹ́ríkà àwọn ìlú mi máa rìkọ́ọ̀dì gbogbo ẹ̀ gbogbo ẹ̀ fún five days máa wá jókòó five hours on weekend máa wo pé ẹ eh, kí ni tina ṣe pẹ̀lú èèyàn kan kí ni kinní kan ṣe pẹ̀lú èèyàn kan it's irresponsible it's irresponsible. ẹ má bínú mà mo fẹ́ mo fẹ́ mo fẹ́ sọ àwọn nǹkan kan níbi tẹ́ sọ̀rọ̀ lọ́mbẹ̀ yẹn. i'm just taking it so you can. lórí ọ̀rọ̀ eh, hospital <laughs> eh, eh. tẹ́ sọ ṣé ń gbọ́ mi mà. mo ń gbọ́ yín mo ń gbọ́ yín. lórí ọ̀rọ̀ hospital tẹ́ sọ yẹn ṣe rí wípé àwọn mi kò ọ̀rọ̀ yìí ò ń sọ̀rọ̀ bóyá kán má ṣe pé ọ̀ kán má ṣàdúrà mọ́ lọ́rọ̀ nàìjíríà because nàìjíríà iṣẹ́ ó dàbí ló ń lọ ó lọlẹ̀ lójoojúmọ́ ọlọ́run má jẹ́ ká kó àgbákò mm. ìlú tó jẹ́ pé àwọn alágbàjọ àjò mo sọ fún yín pé kẹ ẹ ṣe sórí dúkẹ́ wo oyè ẹ nínú gbogbo àgbáyé Philippines àti Nàìjíríà àwọn ló ń mú wípé ó ń gbàjọ àjò nínú àwọn méjèèjì yẹn àmì tó jẹ́ bíi nọmba one and nọmba Philippines gan tún bẹ́tà wá àwa la fẹ́ lè sọ wípé àwọn ọ̀sìn ní gbogbo ìgbín ní gbogbo àgbẹ̀lú bá fi ṣe ń gbàdúrà níbi ọ̀rọ̀ àdúrà yẹn a ṣe ń lọ sí ìbọn lórí ọ̀rọ̀ hospital tẹ sọ yẹn ṣe mọ̀ wípé nísìnyí ẹni tó bá lọ sí hospital ti tó bá fẹ́ fa drip tó bá fẹ́ fo fa omi sí lára ọlọ́ máa rẹ́ǹtì kínní stand tó máa gbé omi sọ́wọ́ ó máa rẹ́ǹtì ẹ̀ nínú hospital ni nọmba two gloves tó ń fẹ́ fi fa bóyá wọ́n hmm. fẹ́ fẹ̀jẹ̀ tàbí wọ́n tiẹ̀ fẹ́ ra wọ́n fẹ́ lẹ plaster mọ́ ẹ lọ́wọ́ wọ́n fẹ́ drẹ wọ́n fẹ́ fún ẹ ní wọ́n fẹ́ ṣe dressing sí ẹni wound tó bá ní ó máa ra ó máa ra ni kò sí nǹkan tó ní rà tán ní kẹ wo èyí tí mo lọ bóyá tó ń ṣe I can see that. Etí mo lọ ní two years ago ta fi lọ sí hospital. Àwọn tí a ta san béèrè wọn bóyá bí àwọn bíi eight la san béèrè wọn. Mo ṣe fídíò ẹ̀ngbà yẹn náà mo send ẹ̀ sórí Ẹ̀dábí Lifesaver lórí kíní platform wa lórí Facebook yìí náà ni. Àwọn tí ẹ lè believe pé nínú àwọn tán wà ń bẹ̀ tí ọ̀rọ̀ owó san woman kan wà ń bẹ̀ ọmọ ẹ̀ sì kìíní wọ́n ti wá gba treatment ó ti gba gbogbo ẹ̀ bóyá six thousand something ló kù tí ò lówó láti san ẹni yìí ń sìn bóyá òun àtọkọ ẹ̀ ò jọ símọ́ whatever ṣá ó ti wà ń bẹ̀ for three days tí ò rówó yẹn san dẹ̀ máa fi wọ́n sílẹ̀ bẹ́ẹ̀ ni a owó àwọn ní twenty something ni o bẹ́ẹ̀ náà la san bíìlì àwọn ní fifteen ni o bẹ́ẹ̀ náà la san bíìlì oní ten ni o bẹ́ẹ̀ náà làwọn ní bíi fifty wa gbogbo owó tá a ná ní ọjọ́ yìí mi ò rò pé bóyá ná two hundred thousand tá a fi sanwó bíìlì ẹ understand ṣe ẹ wo orú àwọn nǹkan tó ń ṣe yìí a dẹ̀ rí àwọn tó jẹ́ pọ́n wà ń bẹ̀ wọ́n ti lo oṣù mẹ́fà ń bẹ̀ torí wípé wọ́n ṣe operation fibroid fún wọn àwọn fámìlì wọn ò lówó tán máa san wọ́n láti fi wọ́n síbẹ̀ ni small jail náà fún wọn nínú nínú hospital hmm. ìlú ìlú tó lọ́ba tó níjòyè ìlú tó lọ́ba tó níjòyè gbogbo àwọn tó wá ń fi àwọn eléyìí tó fi wọ́n so ìpolówó kọ́ má tiẹ̀ wá rẹ́ni tó ronú lọ sírú nǹkan báyìí kẹ wá wo ìrònú òyìnbó àti ìrònú àwa dúdú especially Nàìjíríà ẹ wo nípa ọ̀rọ̀ pandemic ìgbà tó ṣẹlẹ̀ ẹ wo ọ̀nà oríṣiríṣi tí àwọn èèyàn individual tó fi raise owó sínú àpò ìjọba willingly torọ́ mọ̀ wípé ìjọba náwó ẹ wo ọ̀nà tó fi tó fi raise owó sínú àpò ìjọba ẹ wo ọ̀nà bí táwọn kọrí sí ẹ wo nǹkan ẹ wo bí táwa kọrí sí ká má wá rí ẹni tó ní làákàyè tó ní irú àwọn farmer yìí láti lè ṣe competition fún wọn ìgbòkè o a máa sponsor yín o tá a bá fún wọn ní báyìí nǹkan báwo ló máa mú wọlé kó wá máa fi àwọn yẹn wò wá kó fi máa kó fi program yẹn kó fi máa wọ̀n wá kó dẹ̀ máa sponsor wọn kọ́nà ẹ bá wa dá sí ẹ bá wa dá sí èyí mo sọ yẹn similar. Ah, <laughs> ṣe rí eh, process eh, ní nàìjíríà ohun tó bá ohun tó bá ó ti pọ̀ ó ti ó ti pọ̀ jù bó ṣe yẹ kó rí nìyẹn nílùú tí tí a bá ní eh, system of governance kò sí system of governance wọn bá ṣe constitution jù bẹ́ẹ̀ lọ bá ṣe anything àpò wọn ni wọ́n máa ń dù àní ohun tó jẹ́ pé tí táwọn bá ń ṣiṣẹ́ nílé we try to look at the policies that are on ground how effective is it ní Nigeria, kò ń ṣe bẹ́ẹ̀ tó bá bí ìjọba gan lára this food security issue àti address ẹ̀ ń bí báyìí ń sìn kò ń ṣọ̀rọ̀ fifteen twenty years tí mi mọ̀ pé bí ti pandemic yìí máa gbà wá ní láti discuss the then minister for when I approached them wọ́n sọ fún mi pé ó sọ fún mi pé àwọn ní gàrí àwọn nílé ìlúbọ àwọn nírẹsì àwọn ní kinní kan nonsense talk ti máa yẹn email mi nìyẹn mo ní who is talking about now tẹ́ bá ní èèyàn mélòó ni ẹ wò twenty fifteen years ago or eighteen years ago go ǹjẹ́ èèyàn kankan tiẹ̀ mọ̀ pé irú nǹkan báyìí lè ṣẹlẹ̀ nàìjíríà àdẹ hmm. tí bẹ̀rẹ̀ sí ń pariwo pé bí ń pa wọn as such hmm. but wọn ò ní plan for the future they dey beyond now hmm. immediate what yeah. it is. That is the problem in Nigeria. We're, we're talking, we're asking them to be futuristic. They they don't want to see. one more tomorrow tomorrow tí wọ́n bí one hour from now Yeah. Yeah. So táwa bá ń sọ̀rọ̀ we're talking táwa gbogbo báyé ń sọ̀rọ̀ yìí náà futuristic ni know, woman in ń sìn tá a wo fídíò ẹ̀ kò ń ṣe ohun tó gbọ́dọ̀ ṣẹlẹ̀ ó yẹ kán ti ní plan látìgbà tí pandemic ti bẹ̀rẹ̀ ní February March tí what he exposed to the world what he bẹ̀rẹ̀ last year but what he exposed to the world it's been over seven months ẹ the dẹ̀ structure can sí place hmm. there's still no structure. Yeah. Kò see structure even lego and, and irú and big cities like Lagos State, Abuja, there's no structure. No. None. Because irú Lagos State no, no baby, be and You know what i. Bó ti ẹ̀ jákujà náà, it doesn't matter where it's at this is a high volume place. Mm-hmm. so gbogbo àwọn ìtajà ìwo náà tó ra mo will be your náà you know me ò mú ẹrí àjọ wa coexist why do I know that within two three weeks or by the time they leave they will not come out with more of these symptoms or you know, tó some boot out pé wọn symptoms to start passing it out how do they do contact tracing in Nigeria Mm, none. Because there's a lot of health mm. issue in mm. you know in communal living tí one ṣe yẹn. Bọ́bá mm. tẹ̀ náà ṣe test wọn in. Do they come back in every week or every two weeks to come and test them? Kò mo sọ pé kò sí plan kò plan yẹn because Nigeria owó náà fẹ́ sápò wọn ọmọ bọ́ ṣe Because that means wọ́n láti ná Okay, ẹ máa wo àwọn companies to sọ pé wọ́n sponsor kìíní. Indomie is a health issue. There is no country in the world who advertise Indomie but Nigeria. Yeah. It's a, it's a non-nutritional food. It doesn't have any health benefit, but that's what the poor man eats. So one hmm. follow mm. disease management. One. Yeah. Alcohol, kidney points. Mm-hmm. alcohol and intoxication only increase level of people that are drinking. so wọ́n á hmm. polówó ẹ̀ dandan dandan wọ́n la àwọn náà máa jẹ́rú sponsor bẹ́ẹ̀ yẹn tẹ́ bá ti wo àwọn ẹni tó wà ń bẹ̀ rí i pé kò sí value even to our social system in those um, products. Mm. so irú àwọn nǹkan tí ká wò nìyẹn pé eh, you know Uh, and that's why to Ntote Koko Dale, view that you have now, what do you what is your social responsibility to the community? Rather than give even everything your five million, maybe you can still donate another 5 million to some uh, organization to do some social empowerment program or develop. But at the same time, it is our government's responsibility when Toba business you want to approve. How do you empower our community? How do hmm. you empower those people? And when some would know, you know, I don't know. Everybody needs psychological evaluation in Nigeria, as mm. concerned. but it is um, it, it sad, it saddens my heart. In between, yẹ ká sí tá fojú sí àwọn yẹn náà quick money and all that. So we have to really reevaluate our why. Why was this program brought into the society? If if we know our why, then once womb and womb we cater to will be will be different. But like I said, because our why so the, the why that really comes to me from this program is just a financial benefit for corporate entity. And that is why I ever asked someone to be socially responsible. Because the, there was no humanity in there, there was nothing other than how can we engage uh, to make more money. this will be good you make more money. now over to you Sheikh. You are. tí mo wá fẹ́ bèrè lọ́wọ́ yín sí sheik ni wípé àwọn tá tí ẹ ń sọ̀rọ̀ yìí tó bá wá ń wìn owó yẹn àwọn tó fẹ́ wìn eighty eighty five eighty eighty five million ǹjẹ́ any any return kókó wà fún society bóyá community ọ̀nkankan bẹ́ẹ̀ yẹn ǹjẹ́ a ti rí nínú àwọn tó jẹ́ pé wọ́n wìn ní owó bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé a ti ẹ̀ lè ka bí méjì mẹ́ta nínú wọn gbà bóyá gbà tẹ́lẹ̀ yìí wá gba owó yẹn o àǹfààní báyìí ló ṣe fún àdúgbò kan o tàbí àǹfààní báyìí ló ṣe o torí wípé mo tiẹ̀ wá gbowó tó wá tó yẹn bóyá ẹ lè bá wa sọ lẹ́yìn ìgbà yẹn màá wá ṣò fídíò kékeré kan torí mo fẹ́ fún àwọn èèyàn kan méjì láyè láti jẹ́ kán pè wọlé láti lè sọ opinion tiwọn náà nǹkan tẹ́ bá ti sọ nǹkan tẹ́ fẹ́ bóyá ká dẹ̀ ṣò fídíò yẹn ń sìn no ẹ̀ka ẹnu ẹ kọ́kọ́ ẹ kọ́kọ́ bá ẹ kọ́kọ́ dá mi lóhùn ilé iná kí n tó kí n ká tó wá sọ̀rọ̀ nípa fídíò yẹn bisimilayi sir. Ah, ṣe rí um, dókítà kó tó di pé a sọ̀rọ̀ nípa àwọn èèyàn tó ń rìn owó màá dárúkọ àwọn tó ti win ẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí ẹ sọ àti pé kí ni nǹkan tí ó jẹ́ impact wọn alájà ń sọ̀rọ̀ nípa nàìjíríà ẹ ṣe rí ìlú tá à ń pè ní nàìjíríà is uh, is a is a country tó jẹ́ pé ó ó ó ń dàrú sí ni mo mo fẹ́ sọ̀rọ̀ nípa covid yìí tí wọ́n ń sọ̀rọ̀ and even fún traveller ní ọ̀pọ̀lọpọ̀ tí ò tiẹ̀ tí hàn sí tó dẹ̀ kó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ sí i a ṣe covid mo ti ṣe covid nsìn test testing bi, mo ti ṣe àkọ́kọ́ mo ṣe ẹlẹ́ẹ̀kejì lọ́fẹ̀ẹ́ kan rẹ́gísítà ni kó wá ṣe wọ́n sọ fún wa ń sìn pé despite pé NHS ṣe fún yín nílùú tẹ̀ wá o wọ́n wo gẹ́gẹ́ bí nǹkan tá à ń sọ ni pé wọ́n wo pé àwọn èèyàn wọ́n sé wọn mọ́ta pé a fẹ́ lọ kí àwọn èèyàn wa wọ́n wà ní ìta fún odindi bí oṣù mẹ́fà tí wọ́n lè padà wọlé tí wọ́n dẹ̀ níṣẹ́ tó jẹ́ pé bóyá ìlú tí wọ́n wà yẹn pọ́n ń ṣiṣẹ́ ẹ wá ń sọ nísìnyí pé tí wọ́n bá máa padà sí nàìjíríà wọ́n máa san fifty thousand èèyàn kọ̀ọ̀kan láti ṣe covid test another one yeah yeah is there is there now this an issue now and nobody is talking about it they just wrote it there pé tí ẹ bá ń padà bọ̀ ẹ máa kọ́ ṣe test níbi kan tó gbé yín ní ìlú tẹ́ bá ti ń kúrò mm-hmm. but ẹ máa lọ sórí pọ́tà kan eléyìí ò kì ṣe pé bóyá ọ̀rọ̀ say ni ẹ máa lọ sórí reporter. and then they put it there that you will register there and pay for a COVID test to be done in Nigeria again then why doing it here and when they somebody now said oh, he has someone who did it it's uh, fifty-one thousand naira fifty thousand to the government and then they will pay another extra nine hundred and something naira and nobody is talking about it they just silence on that ṣé ẹni tí ò ríṣẹ́ ṣe tó ń bọ̀ nílé tó sọ pé kó ń kúrò táwọn ará ìlú tó wà sọ pé máa padà lọ sílùú ẹ̀ ó tún padà lọ sílùú ẹ̀ ìnira náà tó fẹ́ẹ́ fi wá pàdé ẹ̀ ní ọ̀hún and i not only that wọ́n á sì sí passport ẹ̀ wàá padà wá after seven days lẹ́yìn ìgbà tó ti ṣe nílùú tó jẹ́ pé even the kind of facility they they they, they have they, you don't get it. that's what i was gonna say. and then and um, ẹ̀dẹ̀ tó wá sọ pé kí yàn wá ń bolo ti rí owó fifty thousand naira tó bá tún wá máa san fún eh, fifty one thousand naira tó bá san fún government that's just to tell you how heartless the kind of people that we have at the helm of affairs uh. they don't care the video kan ẹnu um, doctor um, um, doctor eni ni wọ́n send one of the um, uh, senator mi ò fẹ́ dárúkọ onítọ̀hún yẹn he was showing his house ah. nípa aago tó tó kó sínú ilé àti bàtà àti every other thing àtàgò àti àti bàtà and then you will now just be looking at in yellow to call fún wa láti the senses that maybe we are sick we are kind of sick people that, that maybe cherry nip nípa or tó of jẹ́ it's just sudden nígbà tá a bá rí àwa dúdú tí a ṣe most especially in Nigeria because one of the things that they brought also in Nigeria is that don't care about how you make it it's just for you to make it. kò bá pààyàn títorí ẹ̀ ló fi jẹ́ pé kidnapping killing and everything is going on ẹni àkọ́kọ́ tó win owó ní ìgbà tí wọ́n ṣe tí wọ́n kọ́ ṣe sixty one ní two thousand and six Katung Aduwak ló kọ́ win ní tí wọ́n á ṣe nígbà ẹ̀wọ̀n fún lórúkọ o nígbà tó máa ṣe the second one tí wọ́n ṣe ní two thousand and seventeen wọ́n pè ní Sigobe ẹni tó win Michael Efe Ejemba ló win ẹ̀ then the next one tó máa ṣe wọ́n pè ní double wàhálà ẹ máa gbórúkọ kórúkọ double wàhálà ìyẹn ni wọ́n ṣe ní two thousand and eighteen miracle ìgbókùe ló win ní owó yẹn then the next one tó tún wá ṣe pepper dem pepper dem pepper dem ìyẹn náà tún ṣe ní two thousand and nineteen Mercy ake ni tẹ bá lọ wo gbogbo wọn oníkálukú mo fẹ́ lọ ra lé sí Banana Island just like maybe what you are saying, they don't think about maybe giving back to the society. Mm -hmm. They don't have any initiative because the mentality of the people who are there, who happen to be our leaders, is just for you to grab, grab, grab, and nothing. You don't think about any other person. Ẹ wo bí one share one celebrity uh, big brother. Owó tó bá rí ń bẹ̀, charity Big brother yẹn ló ń tún sanwó eh, celebrity yẹn tó bá wá ṣe because of the money they will make and anybody tó buy win or tó tó bá win have fún charity are we even thinking of that in in in Nigeria this pandemic Gabby, um, um alaja so what they happen in Lagos Lagos was doing that is feeding um, people in the local government a lot of video came up first um, um, the current person uh, there couldn't say anything the current governor and then one way kúlà wọ́n gbé kúlà méjì tí àwọn èèyàn tò láti ibi sí ibi máìlì méjì àbí máìlì mẹ́ta tí wọ́n fẹ́ gba oúnjẹ àwọn èèyàn yẹn bínú lé gbogbo wọn ni pé kúlà méjì kílẹ̀ wá fẹ́ fi ṣe and then wọ́n á dẹ̀ gbé sórí sórí mídíà àti fíìdì gbogbo èèyàn Bariga àti fíìdì àwọn èèyàn Ṣómólú Ìkòròdú rèé o àti fíìdì wọn and then when they declare money ẹ wo iye tí wọ́n sọ pé wọ́n hmm. fíìdì àwọn ọmọ àwọn ọmọ tí ò lọ sí school tí ẹni tó jẹ́ pé ó wà ní in charge of that sọ pé òun fi sídi ọmọ ó ju oye owó tí wọ́n tó ń vote fún education lọ àwọn ọmọ tí ò lọ sí school it has just to tell you that eh, Nigeria is about making money putting money in somebody's pocket ẹ wo ìtí àwa tó ń sọ yìí sí dẹ́pọ̀ mentality yẹn ó ti wà pẹ̀lú any other person ẹ ń bọ̀ èèyàn ń bọ̀ láti òkèèrè tó dẹ́pọ̀ ó wà ní. kẹ́tó lọ much lórí ọ̀rọ̀ ti àwọn tí ẹ mẹ́nuba yẹn ibẹ̀ yẹn la máa ti wá gbé fídíò yẹn wọlé. kẹ́ wo irú àwọn ẹni tó ń sọ wípé àwọn ọjọ́ lórí àdúgbò àwọn ọjọ́ lórí ìlú àtàwọn tó ń jẹ́ pé aago àti bàtà òun ló ń ṣò ẹ jẹ́ ká sáré wo orú eléyìí wípé irú eléyìí tó bá tiẹ̀ wá lọ di irú president wa tàbí ọlọ́run tiẹ̀ wá jẹ́ kó wá di gómìnà mọ́ wa lórí irú báwo ló yẹ fẹ́ kó wa jẹ báwo ni irú ẹ jẹ́ ká sáré wo fídíò yẹn bí ó kẹ́ lè wo irú nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa ní nàìjíríà kẹ́ lè wo ibi tí ìgbésí ayé yẹn ibi tó ń dé ní ojoojúmọ́ bó ṣe ń wọlẹ̀ sí ó ń wọlẹ̀ sí náà ó kọjá bẹ́ẹ̀ àwọn gbogbo ibi tó yẹ kán náwó sí àwọn ibi tó yẹ kán ṣe nǹkan sí ọ̀hún ṣe síbẹ̀ including àwọn chọ́ọ̀chì náà aṣáàmù ẹ pé àwọn chọ́ọ̀chì lówó ju àwọn mosque lọ ẹnjíníà ṣe wà pẹ̀lú wa o bẹ́ẹ̀ni dúró láti wo kíní fídíò yẹn fídíò ibi àwọn no no no the other one yeah this uh, yeah yeah this one yeah ẹ jẹ́ ká gbọ́ ẹ jẹ́ ká wo fídíò yìí o kò tí ì play o engineer. ọkọ náà ní fẹ́ ní àti rẹ̀. Hmm. ẹ̀yin tẹ́ bá ti rí fídíò yẹn ẹ jẹ́ kí n rí wípé ẹ ti rí ìgbẹ́ tẹ́ bá ti wò ó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ please ẹ jẹ́ ká rí ẹ jẹ́ ká rí ẹ jẹ́ kí ẹ jẹ́ kí n rí yẹ́sọ̀ nù. àwọn ìlú táyé ọ̀jẹ̀ ìbá àtọkùnrin ìbá àtọmọdé ìbá àtàgbà tó máa ti fa àbúrò kàyà ọmọ kìjẹ tí ó. àwọn ìṣe mọ sọba yìí tẹ́lẹ̀ láyé ká ẹ jẹ́ kó rí bẹ́ẹ̀ torí wọn wọn láwọ kọ́lé bí wọn fẹ́ kọ́ wò ó wọn láwọ ọ̀dà lójú bá fún àdúgbò. ẹjọ please ṣe ń gbọ́ ṣe ń gbọ́ nǹkan tí fídíò yẹn tó ń sọ ẹ jẹ́ kí n rí yẹn sọ ní please torí mi ò gbọ́ dáadáa wọ́n ní àwọn àǹkànìyàn bẹ lóde ilẹ̀ yọmọ ẹni wọ́n wá kiri wọn èsì ìka. àgbà o àgbọ̀ o please ẹ̀yin tẹ wà nílé tẹ bá ń gbọ́ fídíò yẹn jẹ́ ká rí yes or no so that bóyá engineer máa ìfọwọ́ kí burúkú ó dé bá uh, a. àwíṣẹ́ àbọ̀bọ̀. ó sọ lówó dín àrá kì í sọjọ lórí ìjọ máa ń mì. ó sọ lọ́lá ni ó sẹ ń tó népò ni tó bá ti ní òun népò òun lówó òun níyì òun mọ̀yàn tó bá ti fa pósítà mi adébóyè adébóyè ọmọ yẹn mi sí ya. mẹ́mbà tí kò fàyà o á kànlẹ̀ kó ayé àtòlé ọ̀hún pa tó kú tó kú. àṣẹ ó dàn kọ́ What is he holding? Ah, ah, now ẹ jẹ́ ká lọ sórí point eh, wa ẹ wo orú ẹni yìí sìn torí wípé ó fẹ́ contest fún whatever tó fẹ́ contest ẹ wo nǹkan tó ń ṣe ní public ẹ wá imagine tí irú eléyìí bá wá wọlé báwo ló ṣe fẹ́ handle wa báwo ló ṣe fẹ́ hmm. handle aládùúgbò ẹ̀ ẹ wo ọpọlọ hmm. tó wà lórí ẹni yìí ẹ wo nǹkan tó gbé jáde because ìgbà tí wọ́n kọ́ téèyàn send ẹ̀ sí mi wọ́n kọ̀wé pé tàbọ̀ ń ṣe Yorùbá film ni mo fọwọ́ dẹ̀ mo tún wá rí wípé no reality malele on my kò wá ṣe yorùbá film ní public subuhana lilai ẹ worú ẹ worú ọpọlọ ẹni yìí sìn ẹ wá ok ẹ jẹ́ kí over to you over to you ma ok alájì ẹ̀yin lẹ ń sọ̀rọ̀ lọ mo fẹ́ kẹ́ fi kún ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lọ ni alájà yìí náà yìí máa dá sí bisimilá a fẹ́ gbọ́ látọ̀dọ̀ yín ṣe rí ṣe rí dókítà I, I, be, I believe one thing Nepal nípa ọ̀rọ̀ Nàìjíríà be BBN láti um, BB Naija láti bẹ̀rẹ̀ òun náà ni pé um, uh, uh, issue wa níbi tí ó ń lọ níbi tí ó ń lọ uh, I don't I don't pray for war but uh, the the people that maybe all happen to be our leaders One rò pé àwọn èèyàn pé wọ́n wọ́n gbọ́n wọ́n dẹ̀ ń tì wọ́n wọ́n ń tì wọ́n èmi dẹ̀ sọ pé problem tó wà ní nàìjíríà ojú ọ̀nà méjì ni we have bad leaders and bad followers. followers. mo ní mo máa mo sọ kiri kan mo ní ní bóyá in eighties tí mọ́tò bá ń lọ bóyá and travel tí ọlọ́pàá bá dá mọ́tò dúró àwọn aráàlú mọ́tò wa sọ pé ṣé ìwé mọ́tò ẹ̀ pé tó bá sọ pé ó pé wọ́n tí ọlọ́pàá bá sọ pé òun fẹ́ mu wọ́n ní ó yá gbogbo àwọn tó wà ní mọ́tò yẹn wọ́n á tẹ̀lé lọ sí station láti lọ ìjọba protest pé pé ìwé ìwé mọ́tò yẹn pé bó ń sìn tẹ́ bá wọ mọ́tò tí wọ́n bá tí ọlọ́pàá bá dá wọn dúró kó sọ kó máa ájú pé gbogbo ìwé òun pé ẹ máa rí àwọn èèyàn tó wà ní mọ́tò fún ní nǹkan tó tó tó ń béèrè náà ṣebí o ṣe ń gbọ̀nà ibi yìí ni nígbà tí wò nígbà táwa ni ń torí pé ibi tá a lọ ẹlòmíì kan máa tẹ̀ bọ́lẹ̀ ni ó máa mú ó máa bọ́lẹ̀ ní á ní ìwọ ló máa lùsì pé kíní kan òun òkú tí sanwó ìyẹn láti fi show pé a support corruption tí yọkan bá ń lọ síbi kan ni pé ah tó bá ṣàtidé bẹ́ẹ̀ má gbàgbé mi o má gbàgbé contract o àbí nǹkan tó wá dẹ̀ ìṣẹ̀lẹ̀ pé àwa Yorùbá la wà ń bẹ̀ àbí àwa Ìgbò la wà ń bẹ̀ àbí àwa Haúsá la wà ń bẹ̀ whereas gbogbo àwa ta sọ pé àwa ń bẹ̀ yìí a ní àǹfààní kankan tí à ń jẹ ń bẹ̀ ìyẹn náà ló fi wá jẹ́ pé we now have people tó jẹ́ pé àwọn tí ó jẹ́ pé tí wọ́n gbádùn tí ó jẹ́ pé ó yẹ kí èèyàn kan ló sọ nígbà yẹn pé ó yẹ kán lọ máa ṣe àrùn ọpọlọ fún àwọn èèyàn tó ń jẹ́ olórí wa nàìjíríà because wọn wà all right mo mo mo mo sọ̀rọ̀ nǹkan nípa pé ẹni tó jẹ́ gómìnà Lagos State oṣù mẹ́fà ló kọ́ fi kí àwọn èèyàn káàkiri tí ò sí anything ó kàn lọ ń kí wọn bí ó tí gbogbo ọ̀nà iṣẹ́ tó jẹ́ pé wọ́n ṣe gbogbo everything ó bàjẹ́ ìyẹn náà láti lè fi sọ fún wa wípé the kind of country eh, even like somebody um, eh, eh, ó sọ̀rọ̀ kan ó ní tí èèyàn kan bá sọ pé nàìjíríà máa da pé ó yẹ kán mú onítọ̀ yẹn lọ sí psychiatric hospital láti lọ check it just to tell you how bad the situation is òun náà là ń sọ̀rọ̀ nípa pé pandemic ṣẹlẹ̀ àwọn ìlú tó jẹ́ pé wọ́n wọ́n wọ́n wọ́n mọ iyì wọ́n ń ṣe tẹ̀sì yẹn pé ẹ jẹ́ ká tẹ̀sì yín ká lè mọ bí pé a máa ṣe control kínní ẹ̀yin tún wá sọ pé owó pé ẹni tó tún wá wà nínú ìnira ẹ tún fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ ẹ tún rọ pé tó bá ti ń sọ̀kalẹ̀ o tó bá ti mówó yẹn lẹ̀ tó bóyá ló máa tiẹ̀ sọ̀kalẹ̀ nínú plane nítorí pé bí eléyìí láti lè fi sọ fún wa pé the kind of leaders that we have in Nigeria there is no social responsibility òun náà làlájà sọ yẹn tí wọ́n take care upon themselves tell me what they've done to, uh, to the citizen nothing but one thing that they've been doing to the citizen is punishing them and continue punishing them because I àwọn náà ni wọ́n believe pé wọ́n wà wọ́n wà lókè even ọ̀pọ̀lọpọ̀ ṣíṣí tí wọ́n ń ṣí yìí wọn ò ṣí nítorí àǹfààní àwọn aráàlú bí kì í ṣe pé bóyá àwọn ọmọ wọn fẹ́ padà sí school wọ́n fẹ́ padà sí school ní Europe àti ní America náà yẹ ok ẹ jẹ́ ká ṣe kí ó lè jẹ́ àǹfààní fún wọn rather maybe they are thinking of the citizens they are thinking of themselves and themselves alone and um, um, to, um, to, um, the, the bad aspect of it is that we have a leader that we everybody felt that um, the, the, our leader, which is um, Muhammadu Buhari, will be the person to bring the change. But everyone is disappointed, including myself, because I went there, I voted for him first time, second time, that maybe he would make a change. But this is just a thing, eh, there's no more hope in Nigeria. If maybe they are listening, they should listen very well. Nigerians are bitter, and then this country is going towards the maybe going downward. Nothing. You people are not doing anything. We have leaders that are not making any move and they are not doing anything. Rather, they are just enriching themselves. Most of when you come back, I pé kí Nàìjíríà pín tó no pín ọ̀nà owó àwọn òun náà fẹ́ leaders. Ṣé àwọn tẹ́ ẹ money, ní bad leaders I tẹ́ ẹ mọ̀ tó wà lẹ́kọ̀ọ́ I want to kọ̀ náà wà jẹ leader <laughs> àbí táwọn Igbo náà kọ́ ló máa jẹ leader àbí táwọn Hausa náà kọ́ ló máa jẹ leader ni and then what will happen now these are the same people the money will just go back to their pocket and their um, siblings and their children these are the, the same people àwọn irú irú sẹ́nitọ̀ tó tó ń fi oyè rolex tó rà àti gbogbo bàtà tó rà tó ń fi mahuri tó rà tó ń fi wọ̀n wá oh, ṣebí irú wọn náà máa padà wá di náà máa padà wá tó wá ní wà ní yorùbá leaders àbí uh, is from Kogi now Look, máa jẹ́ pé wọ́n máa leaders and then what uh, what are we expecting is this going to be the same thing and that's the reason why we continue to become slave in other countries and there's nothing maybe anybody can do about it we are feeling so bitter that maybe some people in diaspora go home your home will be better and there's no home to go to and that's just a uh, simple truth kò sílé kankan tẹ́nìbọ̀dì fẹ́ lọ ẹ fún ẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ rẹ̀ tó bá wà ní tó bá ní diaspora what is at home that maybe you want to go and meet n sì wọ́n ti fowó kún wo iná wọ́n for kún wo epo and then what is the palliative um, um, palliative for the citizen nothing nothing nothing whatsoever and then this is a this is a country and that maybe everything is based on corruption and based on corruption and nothing but corruption and we have people that maybe we call leaders it's so disheartening that maybe the legacy of um, uh, Muhammadu Buhari will be a, a, a disaster one, um, and and, and I like, it's, it's something that that that that, um, that made me saddened about him. We thought he is going to be the best leader Nigeria will ever have. Wow, subhanallah. <laughs> oh God. ẹ má bínú o i'm very sorry ẹ má bínú o ah. mo gbọ́ sound kan tó wà shocking ni mo sáré lọ wò pé rí lè ṣẹlẹ̀ now eh, alájà ká lè fi gbá kọ̀ wọlé lórí fídíò tí mo ṣó yẹn ló ní ráńpẹ́ kí lẹ lè bá wa sọ kí lẹ tiẹ̀ rí kí ni kí ló kí ni kí láǹfààní nǹkan tẹ́ni tó gbé ihò àtọ̀tí ó dẹ̀ lóun fẹ́ òun fẹ́ jẹ nǹkan kan láàrin ìlú ẹ̀kọ́ wo ló kọ́ wa irú yẹn tó bá tiẹ̀ wá dérú ipò yẹn irú ọpọlọ olówà lórí ẹ ṣé kò ní fún àwọn ọmọ àdúgbò gan ṣògùn owó báyìí torí àti rí pé samsamu babaláwo ọ̀nà ni ẹ sọ pé ẹ bóyá bóyá gbogbo bí. ṣẹ́rí gbogbo àyẹ̀tọ́ tẹ̀ kọ́kọ́ dúró tì náà yẹ kán kọ́kọ́ kó gbogbo wọn kan lọ check wọn tọmọ bá míìsì ládùúgbò kan lọ mu because o ti expose ara ẹ̀ ń sìn nǹkan tó ń no to me nobody is safe in that neighborhood because a máa máa ṣe bíi pé bí a magic ni tí nǹkan bá ṣẹlẹ̀ irú èèyàn tó ṣòro èèyàn tó ń jẹ́ publicly tí fídíò yìí ń go worldwide ó yẹ kán tiẹ̀ kọ́kọ́ mu fún questioning if there's been any crime in that community but àmọ́ sọ̀rọ̀ bí àwọn ẹni tó pé àwọn tó lọ́gbọ́n orí ni mò ń bá sọ̀rọ̀ nílùú wa ni ibì kan náà ni gbogbo wọn sùn tọkọ rí sí because n tó gbó láyà tó fi ṣe yẹn ó mọ táwọn jọ ń ṣe ìbẹ̀ ó sá. ó sọ pọ́ìntì kan bẹ̀ yẹn ó figure out pọ́ìntì kan fún wa ń bẹ̀ wípé ẹni tó bá ya pósítà òun yẹn ẹni tó bá ní kóun má wọlé ẹ imagine ṣé gbogbo èèyàn ló fẹ́ support pé kó mm-hmm. wọlé ni ṣé bí nǹkan tẹ fẹ́ ṣe nǹkan tán ṣe fẹ́ sọ wípé òkè eh, kéèyàn méjì mẹ́ta kó jáde nìyẹn so that wọ́n máa lè vote èèyàn kan wọlé wáyé tó wá jẹ́ pé ẹni tó nílùú òyìnbó bíbá ìgan ń rí bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n máa lọ ya pósítà èèyàn kan tàbí tó máa lọ kùn kan sí lójú àti wípé wọ́n ya pósítà ẹ̀ ń sin ẹni tí ò fẹ́ kó wọlé ó ṣe wá kan tèpè báwo làdúgbò ẹ ṣe fẹ́ da báwo ni ìlú gan ṣe fẹ́ da tó jẹ́ pé pè ló kọ́kọ́ mú o ò tí ì débẹ̀ ń ṣe o ti ń ṣe ìpè ó yẹ wá sọ fún wa tí àwọn eléyìí bá débẹ̀ báwo kí ló fẹ́ ronú sọ̀rọ̀ big brother tá à ń sọ táwọn eléyìí tiẹ̀ lè rí àǹfààní kankan ṣe fún aráàlú débi wípé aládùúgbò gan. nǹkan tó máa á kàn bí pé wetin you go give me make you bring am for my community nǹkan tó máa sọ nìyẹn wetin you how much you go give me ti hmm. pocket ti wọn náà ma because irú ẹni tó ṣe yẹn ń sìn irú àwọn kan wọn vote fún wọn vote fún let's say pé assume pé ó wọlé what good do you expect from that individual because that's why i keep asking what is our why why would i vote for you why did he do what he did i mean eléyìí ò ń ṣe oyè ìdílé hmm. kábà ní bí a tó kójú oyè ìdílé òun ló kàn this is service to community service to humanity which they don't know the definition okay tó bá tẹ̀ wá sọ pé o débẹ̀ pẹ̀lú ohun tó ṣe yìí yìí kí ni ohun tó kún ẹ pẹ̀lú aráàlú because kò sí ìtó kún ẹ tó bá ní kó méèyàn wá láti bòrìṣà lẹ́yìn kan máa kó sẹ́nu ọ̀nà ẹ kò ní máa lọ kó wọn wá ni. Amen So irú tẹ́lẹ̀ ìṣó wa which the government should have addressed ẹ bá wa fi nọ́mbà ẹ má bínú alájà máa ò dín for one minute eh, um, engineer please ẹ bá wa fi nọ́mbà studio so ẹ bá wa pin ẹ sí ojú kíní bẹ̀ yẹn so that tí wọ́n bá fẹ́ pè wọlé bóyá ká gba kọ́ bíi méjì bíi mẹ́ta tí a rí wípé kí àwọn tán wà nílé náà kán lè bá wa contribute sí nǹkan tí à ń debate lọ́jọ́ títí òní please ẹ bá wa fi tó bá dẹ̀ jẹ́ inú ẹ̀yin fámìlì tẹ wà ń bẹ̀ náà tẹ bá ní nọ́mbà stúdíò lọ́wọ́ please ẹ bá wa pin ẹ̀ mọ́ bẹ̀rẹ̀ símìlà ẹ máa sọ̀rọ̀ yín lẹ mà a lè bẹ̀rẹ̀ sí ní máa gba kọ́ láti ìsinyìí lọ ẹ máa sọ̀rọ̀ yín lọ. ṣe rí ngbà tí accountability ò bá ti sí kò sí accountability on our leaders àwọn hmm. community gan wọn ní accountability kò sí accountability ló jẹ́ kó ṣerú tó fẹ́ ṣe pé ta ló fẹ́ mú mi. bẹ́ẹ̀ni. they they like God. Yeah nítorí àwọn ẹni tó dúró ti gbọn lára kí náà rò fáwọn jẹ because irú èèyàn bẹ́ẹ̀ yẹn tó associate ara ẹ̀ mọ́ ìwọ náà irú ẹ̀ irú irú kan náà ni gbogbo yín èpè tó bá dẹ̀ ṣe orí ara ẹ̀ ló máa fi gbé because àwọn ẹni tó dúró síbẹ̀ tó ń sọ pé dandan dandan why would you do that ta lẹni tó ṣoògùn náà fún ẹ tó fi gbárí pé ó gbọ́dọ̀ jẹ́. Hmm ta ni ẹni tó ń jẹ́ ọlọ́run ẹ tí wọ́n fi ọlọ́run tó ní gbogbo ilẹ̀ tí ó ń tẹ̀ tó fi ṣe kékeré tó ní ohun tó gbé dání lọ́lọ́run. Hmm. ṣé mọ̀ pé òun là ń sọ lẹ́ẹ̀kan pé we are just religious people without spirituality. tí ò bá lọ chọ́ọ̀chì á lọ mosque. bẹ́ẹ̀ni. so tó bá lọ chọ́ọ̀chì náà bí èèyàn kan bá ṣe wàá gbéwò jáde. bẹ́ẹ̀ni. so wọ́n lo bàtẹ́. ẹ àbí so àti ìfúnpá ṣe àti ìfúnpá and it's not just there christian àbí kìíní kan it's all over so at least àwọn ẹni jẹ traditional worshippers á ti mọ̀ pé ṣe ti wọn nìyẹn. bẹ́ẹ̀ni. E, òun sìn kò ṣe àṣà ti gbẹni tán vóòtì ìnìrì tán sọ pé òrìṣà ló ń bọ o èèyàn ọ̀ṣun ni àbógun worshipper ni àbí Ọbàtálá ni. sàmà lẹkùn ọlájà ẹjẹ jẹ agbẹkọ yìí we need to hold them responsible for. ẹ jẹ́ ká agbẹkọ yìí mà sàmà lẹkùn ọ̀rọ̀ mọ́tìlá abarakatu ibo lẹ ti ń pè ṣe fẹ́ bá wa dá ṣètò ni o ẹ rà sá o. ti Madrid. ọ̀ salamu aleykum sá láti Madrid ẹ ṣé gan ni sá o. olúwa ló ṣe èmi mo sẹ́ni fídíò bàbá tó súnmọ́ọ̀nì tó lọ ń ṣépè yẹn mo rántí mo rántí àgbà tí mò ń wálé ni mo rí pé orí ọ̀dọ́ yìí ni mo ti rí lórí WhatsApp yà jàǹsákàlà ọ̀pẹ́ ìrọ̀sà. alhamdulilayi ṣe rí ṣe rí ọ̀rọ̀ nàìjíríà pé especially nílẹ̀ yorùbá kọ́ sànù wa ni ṣebí kan ni jami adégún à ń fà lọ́wọ́ nìbàdàn yẹn lórí láàárọ̀. lórí la la làárọ̀ nọ́jìmù lẹ̀rọ̀ whatever. nọ́jìmù lẹ̀rọ̀. nọ́jìmù lẹ̀rọ̀. èmi wá béèrè question kan lọ́jọ́ kan nígbà tí òsà ìjámi ṣe kí nìyẹn ó nígbà tí gómìnà Ọ̀yọ́ ṣètì wọlé kó pé oṣù mẹ́ta tó fi lọ dá ní bàbá bàbá kan báyìí tó sọ yìí pé wọ́n sọ pé wọ́n ń pa àwọn èèyàn wọ́n sì kí ni wọ́n ti pẹ̀lú ata táwọn èèyàn pè lé lórí ó sì sọ ata lẹ́rọ ti wà mẹ́ for the past fifteen years. Alhaji Hamzat ó ti bẹ̀rẹ̀ sí fa problem for the past almost five months. gómìnà wa ń bẹ̀ kò rí nǹkan kan ṣe sí i. aláàfin ọ̀fọ̀ Ọ̀yọ́.

ẹ wá sọ yí pé ṣé ó ti invite kó tó kó máa lọ bá nígbà tá a ṣàlàyé pé ẹni nǹkan tẹ́ni yín ṣe ibi tọ́rọ̀ ibi tọ́rọ̀ ní ìbá lọ sí nìyẹn. Hmm. níbo la lọ níbo ni yorùbá lọ níbo la lọ hmm. níbo abájá lídà ọgbọ ni a lọ ṣé gbogbo àwọn wá sọ yí pé àfẹ́sàn hmm. wo tí àfẹ́sàn lórí kíkọ́ pé wọ́n dóde láti wá sọ pé bẹ́ẹ̀ ni mùsùlùmí ni nǹkan báyìí ló ń ṣe o ẹ wá bá wa mú o àbóyẹ tí gómìnà dìde bí àbí kọmíṣọ̀ polisi yẹ kó dìde kí asẹ́rẹ́ lè ṣẹlẹ̀ ní north. bẹ́ẹ̀ni. ẹ irú ẹ̀ lè ṣẹlẹ̀ ní north náà mo gbà ní Kaduna láyé mọ́tàsí. kò hmm. ní wákàtí kan tí wọ́n dàbí fisẹ́kẹ́ tó fi tẹ́ kọ́ńtà fúnra rẹ̀ báyìí báyìí ó hàn tó fi lọ sẹ́kẹ́ tó fi lọ kárí mọ́tàsí mọ́ ilé tó fi pádànù kó tó di pé bàbá ń dídá ó ti pa ẹ wo nǹkan tó hmm. ṣẹlẹ̀ ní nọ́ọ̀tì ẹ wo báwọn dídá wọn ṣe ń dìde ti pariwo àwọn tí wọ́n wá ṣe kí wọ́n dùn kú ẹ sàbẹ̀wò àyànṣó ni kò sí nǹkan tó kàn wá ọ̀rọ̀ bí bọ́lá tí wọ́n sọ̀rọ̀ lé lórí ṣé gbogbo àwọn ọmọ wa tó dọ́kùnrin tán sọ̀rọ̀ àwọn lóbìnrin ṣé àwọn èèyàn rí wọn táwọn èèyàn wọn kò wọn. bẹ́ẹ̀ni. Hmm. kọlù sànù wa. salamu aleykum. wa aleykum salam wa rahmatulahi wa ọ̀rọ̀ ni àwọn brọ́dà wa àwọn dájú wa again accountability accountability ìfẹ́ kò kò sí anybody tó ń tètè. báwo ni ìtẹ́fẹ́ dá sí nínú ètò àwọn kọ́là náà sọ ẹ̀rọ dàbí pé ń sọ̀rọ̀ lọ lọ́wọ́ ni bọ̀ ẹni tó bá fẹ́ pè wá ilé pè wá wọlé o ẹ máa sọ̀rọ̀ yín lọ. òun ni mò ń sọ pé ìfẹ́ tara ẹni nìkan ṣé ohun tí eh, àwọn bàbá wa tó pè wọlé ń sin tó sọ yìí ẹ wò ó ìlú tó lọ́ba tó níjòyè there is no accountability ìmọ̀ra tara ẹni nìkan ni ní kátẹ̀ sọ pé kí gọ́ọ̀mẹ̀ntì tó dé ńgbà tó jẹ́ pé ọba ló ń pàṣẹ ṣé èèyàn kan á máa ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ọba ní hmm. ṣọ́fẹ́ ní ọba méjì nínú ìlú ni hmm. because n tó sọ̀rọ̀ ẹ̀dì nìyẹn ẹni tó bá ti ń ṣe òfin tiẹ̀ nínú ilé ó dàbí ìgbà ní ẹ̀gbẹ́ ilé mi ní festac ìgbà tí Guru Maharaj ṣì ń close yẹn gangan ni mò ń gbé ilé ẹ̀dùn ló wà níbẹ̀. Hmm. I mean we, I had to have a confrontation àwọn ẹni tó ń tẹ̀lé wọn ẹni tó ń gbé bẹ̀ àwọn leader yẹn gangan kọ́kọ́ àwọn followers wọn gan orí wọn ò pé. bẹ́ẹ̀ni tó bá fẹ́ wọlé báyìí wọ́n máa dúró sójú títì ni mo ní mọ́tò èmi ò ní pa ṣùgbọ́n mọ́tò máa pa dànù ni. <laughs> after tí mo bá wọn fàáfàá yẹn ni ni bàbá mi ṣe wà mẹ́rin ah ìwọ ọmọ yìí kíni kan mo ní kíni ẹ ní kú ẹ lè jogún ilé yín múra lé ṣé bóun òun kọ́ ló ní ilé ọmọ tó ní ilé gbà lọ́wọ́ ẹ̀ ni wọn láti lé kúrò ní àdúgbò yẹn ni ẹ hmm. wo ẹ wo àìmọye years ló fi terrorize wọn ládùúgbò yẹn hmm. kó wá sí Ìbàdàn express. Hmm. the same thing náà tẹ́ ẹ̀ bá ti lè sọ̀rọ̀ ah, ẹ̀yà fi wọ́n lé ọ máa kú ó máa kú tẹ́lẹ̀ náà gbà ó lò ní kú. bẹ́ẹ̀ni why do people fear death. yeah. it is inevitable. wọ́n bí ẹyin ó máa kú. bẹ́ẹ̀ni tọ́lọ́run bá kọ́ sọ́nà ọbẹ̀ ìwà kú síbẹ̀ bọ̀ kú lórí òdodo. bẹ́ẹ̀ni. Hmm. kú lórí òdodo kí ló dé tí yorùbá máa ń ṣe gbọ̀n ọ máa ń gbọ̀n gbọ̀n gbọ̀n gbọ̀n gbọ̀n ṣé láti dọ́tọ́ ti ń bẹ̀rù pa àwọn máa kú sí wọn ò kú mọ́ lé wọn. wọ́n kú náà uncle. so gbogbo ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ní nàìjíríà as a whole nílẹ̀ yorùbá as a whole hmm. ẹ ẹ̀dẹ̀ lè lẹ́yìn àwa tá à ń gbé abroad ní ká máa bá yín jàjà yín hmm. àwa náà bá ṣe ń fight battle and fight tiyín náà hmm. ẹ̀yin náà láti lẹ́nu tẹ́ máa fi sọ̀rọ̀ ah, ẹ̀rọ àfi wálé àwọn olówó ní ìdáná olówó olóṣì everybody nítorí ẹni tó ń ṣò àgọ́ olóṣì ní mentality olóṣì nìyẹn aago cufflinks diamond ni mo wò báyìí pé ṣé bọ̀bọ̀ yìí gbádùn ṣá. that's it now. ṣé ó tó rú ẹ̀ ta ló ń rọ̀n tó wà ní gọ́ọ̀mẹ̀ntì nílùú táwa wá yìí western world tó lè tó irú ẹ̀ bẹ́ẹ̀ni wọ́n ní gbé láàrin forty eight hours. wọ́n gbé wọ́n gbé and that will be the end of his uh, political that career. that will be the end of his career but wọ́n ń ṣe àwọn mọ́ràn tán dẹ̀ ń wò náà wọ́n wò ó pé káwọn náà lè dé bẹ́ẹ̀ ni kò ń ṣe pé wọ́n question ní tó ń ṣe. bẹ́ẹ̀ni that's it that's it that's it. àmì ṣé báwọn kan náà ń ṣe ẹ̀sà fún ẹ̀wọ̀ ẹ̀ tó gbé tó gbé wá sórí ti fídíò tẹ̀sán sí ṣé báwọn èèyàn kan ló dúró bẹ̀ bẹ́ẹ̀ni wọn tiẹ̀ pé tá àti ẹ̀rẹ́ ọlọ́gbọ́n àbúrò èrè kankan ni kí ni nọ́ńsẹ̀nsì kó lọ a ní tó bá ṣe pè fún ẹ tó bá wọ gbó bẹ́ẹ̀ni bọ́lọ̀ bá lò máa wọ gbó lọ ni <laughs> tíwọ náà bá dára ẹ lójú that you serve your God bó bá tiẹ̀ ní owó ọgbó lọ ó ṣeé ṣe kọ́lọ̀ tún rán àwọn àwọn áńgẹ́lì tí ó mú ẹ padà wá sí ìlú wá ṣẹ̀ wá dá sẹ̀ríà. alhamdulilayi alamin a dúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀yin ẹ̀yin tá a pè ẹ̀yin mọ́mì wa ẹ̀yin grandma wa ẹ̀yin dádì wa ẹ̀yin ṣèkì wa tá a pè tẹ́ jẹ́ wa the last question sì fún àwọn aláàjì mọ́ ìbí ni wípé ní gbogbo ọ̀rọ̀ big brother or whatever brother yìí kí lẹ rò wípé ó lè jẹ́ àǹfààní fún mùsùlùmí àti kìrìsìtẹ́nì tàbẹ́lẹ́sìn ìbílẹ̀ nínú ẹ̀ bóyá mo dẹ̀ béèrè question kan lọ́wọ́ yín lẹ́ẹ̀kan mi ò mi ò gbọ́ nǹkan kan tẹ mi ò rí nǹkan kan tẹ sọ ń bẹ pé ǹjẹ́ ti rí àwọn tán gba owó yẹn tán fi ṣe àǹfààní point yẹn gangan gangan mo fẹ́ dì í mú tán fi ṣe tó àǹfààní kan jáde ẹ jẹ́ ká gbé kọ́ yìí kẹ́ wá dá omi lóhùn yẹn ká fi kásẹ̀ ohun gbogbo ńlẹ̀. Salam salamu aleykum warahmatulahi wabarakatuh. kálàáfíà lẹ wà ìbọlẹ tí ń pè wá ìbọlẹ tí join ni wà tẹ́ bá mọ̀ àìjẹ ẹ lè dárúkọ yín o tẹ́ bá fẹ́ ni o. ok orúkọ mi ni um, sista islamiya láti Lagos Nigeria. alihamdulilayi mọ́ṣálá tabarakala ẹ̀ eh, alájì mọ́ ibi tí àwọn náà smile tó dà ipò mẹ́ni tó ń pè wọ́n dàbí pé oh lára lára kan nínú àwọn lára kan nínú àwọn mẹ́mbà wa ló ń pè náà Bismillah à ń gbọ́ yín èwo lẹ bá wa dá síbẹ̀ ṣé ọ̀rọ̀ àwọn lẹ̀rọ ni tàbí ọ̀rọ̀ Big Brother tàbí ọ̀rọ̀ baba eh, gọ́vnà babaláwo Bismillah yìí sísà. ẹ jẹ́ ká kọ́kọ́ pé láti ọ̀dọ̀ àwọn Big Brother náà ṣe rí um, Nàìjíríà wa ń bíbí ìranù ló tà jù wàláì dàzí ìranù ló tà torí pé ọ̀n encourage dignity of labour mọ́ gbogbo bó ṣe ń ṣò mm-hmm. pé bàbá wà nulẹ̀ tí wọ́n ń ṣèrànú ń bẹ̀ for some days at the end of the day èèyàn kan win eighty five million naira ó ń encourage àwọn ọmọ kéékèèké láti go into fraud ẹ wo senator a whole senator gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Alhaji sọ a whole senator tó jẹ́ wípé kò lè proud of kò lè boost of nǹkan ẹyọ kan báyìí tó ṣe tó jẹ́ nǹkan gbòógì tó ṣe láàrin ìlú ẹ̀. kò tó yẹ hmm. life tó ti tó ti um, tó ti báwo ni fẹ́ lo kí náà gbọ́ wọ́ọ̀dì yẹn tó ti túnṣe. impact so life oh. tó ti impact kò lè sọ yín life tó ti touch ẹ mọ̀ ó kọ̀ wá ń ṣó gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn nígbà tí àwọn Nigerians tó ń ground tó ń sọ pé àṣì bíi ti pọ̀ jù ẹ wo owó epo ẹ wo owó um, hmm. electricity ẹ wọn náà sọ minimum wage òṣìṣẹ́ ìjọba lèmi bí mi ṣe wà yìí wọn náà sọ minimum wage owó ìkéré tó jẹ́ wípé èló gan-an ni àwọn èèyàn mú délé ní inú oṣù kan ẹ wá ń flaunt ó wá ń flaunt ill gotten wet ọ̀rọ̀ tí wọn ò hmm. ṣiṣẹ́ fún non-flaunt. Mm -hmm. ọrọ ìlágùn wa nǹkan tá a ṣiṣẹ́ fún tó jẹ́ pé àwọn náà ń kó ọ̀rọ̀ ẹ ọmọ ìkèké náà á máa wò wọn wọn máa dàbí wọn ẹ worú àwọn big brother yẹn náà tó jẹ́ wípé ìranù náà ń bára wọn ṣe ọmọ tí wọn lé lánàá gbogbo ayé èmi èyí wò mò ń wo big brother bọ̀ kò sí gbogbo um, media houses náà gbé ẹ lè sọ pé ẹ fẹ́ wo news nǹkan tó máa sọ fún yín nìyẹn everybody, in fact, almost everybody, Lomongpa, even if you don't watch it, you will know about it. Almost all their names, don't hmm. bring to our faces. Every time, every day. wọ́n lé ọmọ kan níbẹ̀ lánàá ó búgbá ó bú náà ló bá àwọn èèyàn lájọṣepọ̀ lójú gbogbo ayé the same person hmm. làwọn èèyàn tún send ṣe set GoFundMe account fún tí wọ́n ń fún bí mm-hmm. dollars of um, fifteen thousand dollars not she realize as at of before this call. fourteen thousand. ṣé kí la máa encourage láwùjọ wa hmm. problem Nigeria eh, is a very complex one o Ọlọ́run ló lè ṣàánú hmm. wa o Ọlọ́run ọba ló lè ṣàánú wa Ọlọ́run ṣàánú wa lórí ẹ a lot of things is going on here wallahi. Yeah, our sister, government à ń gbọ́ yín and we deserve the God we have we really deserve the God because the rule uh, nobody is saying anything. kàkà sọ̀rọ̀ electricity um, owó epo tó fi owó lé VAT gbogbo ẹ̀ increase at the same time you see the youth on social media the only thing they can talk about is Big Brother Nigeria that is not impacting hmm. anything in our lives. Hmm. eh? It's not impacting anything in our lives and we hmm. still go ahead and discuss that. Eh, they put this in our faces. We have to see it. We are so on, on, on hype. Eh, everybody must know about it, even if they are not interested hmm. in it. All these multinational companies are supposed to help the needy. They are not doing anything. They're just celebrating nonsense, immorality. Non, non celebrate. Hmm. Ọlọ́run kò ṣàánú wa o. Mm. torí pé ànábì sọ sọlá <laughs> kó tó ṣe bí kí náà pè lójú àwọn àfa mi kì í gbọ́dọ̀ máa kóòtù lójú àwọn àfa wa <laughs> ó ní pé um, lá ọmọ ìfẹ́ pùtẹ́ pé a lè change ọlọ́run ní change situation àwọn èèyàn. Inna Allah la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim. Ọba fi change Ọ̀la yẹn fẹ́ gbà tí gbogbo ayé gbogbo àwùjọ wa tó ti mm. bàjẹ́ ẹwọ ẹni tó lóun náà fẹ́ ṣe ìjọba lórí àwọn èèyàn tó wá ń gbé àwọn èèyàn ṣépè ṣé lè ò ní máa gbọ́ ọmọ hmm. láàyè tó bá wọ tó bá hmm. wọ eventual tó padà win tó padà débi tó fẹ́ dé ṣé kò ní hmm. máa gbé àwọn èèyàn láàyè tó máa níwọ̀n gbọ́dọ̀ wá wọn ẹ́ irú àwùjọ wo la wá find ara wa báyìí in where I'm working almost all the doctors in my hospital gbogbo wọn náà ti sá lọ tán. They don't want to uh, stay. This country is not conducive for them. We're conducive. Yeah. Recently, mo gbọ́ some mm. months back, mo gbọ́ ọmọ mi lọ to. Practically, mo pé wọ́n lé èèyàn dìde lórí bẹ́ẹ̀dì fọmọ ni. Oh, practically pé hmm. small word hmm. báyìí nanny ní àwọn children's word. tí ò gba more than fifteen patients ilẹ̀ dẹ̀ pọ̀ àwọn multinationals yìí wọ́n rí lẹ̀ kọ́ wá kọ́ kọ́ ní àwọn kọ́ eléyìí olórúkọ indomie o akọ́ hmm. akọ́ hmm. hospital children's ward yìí o káwọn ọmọ kọ́ bá ṣe ara ọmọ tó bá yá ní òjẹ́ indomie hmm. ẹ̀ ní kẹ́ fẹ́ ṣe yẹn ẹ̀ lọ sí hospitals inú this same Nigeria làwọn èèyàn máa ti máa pariwo pàwọn nídìí fifteen million fún kidney fifteen million fún kinní kan igba million mm. and these people are seeing it and they are not even saying anything they are olúkálukú ń in your èèyàn show. ṣoṣo agbóhùn ẹ̀ worth how many millions of naira Sure, ẹ̀ worth how hmm, many millions of naira tó yẹ pé Let's ò lè sọ pé iṣẹ́ báyìí mo ṣe owó àwọn èèyàn hmm. hmm. the financial benefit. ọlọ́run ah, ṣàánú wa ṣá. àmín àmín bàlá ọlọ́run ṣàánú wa ọlọ́run ṣàánú wa o. ẹ ṣé gan ni o jẹ́sàkàlà òkèrò ẹ̀ ṣe gan ni salamu aleykum rahmatulah abarakatu. ah mm-hmm. alihamdulilayi rọbìlálà mi mm-hmm. ó wà tọ́jú ẹ imagine <laughs> eh. please gbogbo lé ẹ̀yin tẹ́ bá ìwà pẹ̀lú wa ẹ bá mi tó love àti like sí sísítà wa tán pé wọlé lára àwọn ògbóǹtarìgì nínú foundation wa àwọn ní sísítà islamia tó ń ṣojú tó ṣe ẹ̀yìn tó jẹ́ wípé tá a bá pè wọ́n lẹ́ẹ̀kan wọ́n máa ń tìtorí ti ọlọ́run wọ́n máa ń dá wa lóhùn ní ẹ̀ẹ̀mẹ́ta wọ́n máa ń náwó ara wọn wípé kò sí kò sí ní nàìjíríà yìí nǹkan tí mò ń sọ yìí náà nǹkan tí aláàjì mọ ìbí tán wà ní tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí ń sìn táwọn náà mọ̀ nípa ẹ̀ ni kọ́lọ́hún kó bá wa ṣe dáadáa fún sísà náà please ẹ bá wa show love àti like sí sísà wa ìjọsáfàlà òkèèrà sísà kọ́lọ́hún kó bá wa ṣe dáadáa fún yín gbogbo ibi tọ́rọ̀ yín kù sí kọ́lọ́hún kó bá yín túnbẹ̀ ṣe èyí tó ti da kó má bàjẹ́ èyí tẹ wá ń wojú ọlọ́run ọba fún kó ṣe fún yín pẹ̀lú ọ̀run eh, ustaz ẹ bá mi ṣe short prayer fún sista islamia ní kíákíá salamu aleykum sir ká tó tẹ̀síwájú bí ina atayina bisimilayi rahman rahim ina atayina kalkausa fasoli robika wani aṣa ni akawalata gẹ́gẹ́ bí nǹkan tí ẹ béèrè dókítà nípa pé àwọn tó ti ń gbowó yìí kí ni wọ́n fi ṣe mo ní one of the things tó jẹ́ pé ah, oh, a ti níṣòro mo ti sọ ní ẹ̀kan òun náà ni pé ilé ẹnì kọ̀ọ̀kan wa ti bàjẹ́ ìyẹn ni pé mentality tó ń fi raise everybody up òun náà ni greediness self-centeredness ìmájẹ o kẹ́ àpẹ́kẹ́ lómi ikú nítorí pé tí o bá kẹ́ àpẹ́kẹ́ lómi ikú ló máa ta fake drug nípa pé o kẹ́ àpẹ́kẹ́ lómi ikú ló jẹ́ pé owó tán ní pé kí wọ́n fi tún hospital ṣe o máa kó sápò ẹ̀ nípa tó kí àpé káwọn èèyàn kan kú òun náà ni owó tán ní pé wọ́n fi gírèdì títì ó máa kó sápò ẹ wàá sọ fún àwọn èèyàn pé ẹ jókòó ẹ máa gbààwẹ̀ àwọn èèyàn kan wá sọ gẹ́gẹ́ bí mo ṣe sọ pé mo ní ṣe ṣe are we taking God to be a stupid person we are, mm. we are hmm. moving from Lagos to Ibadan and somebody is saying okay afa go and sit down and read Swat to Kaf and read Swat to Yasin and start reading uh, Lilafi thirty three And eventually, we know how many potholes between Lagos and Ibadan. We did not go there to fill all these potholes. Do you think that God is is a kind of person who is who, who doesn't know what he's doing? He has given us all that wisdom and all the tools that we need to do. Uh, he was saying one thing only Nigerians only a man body so. Until when I went on Hajj, tó jẹ́ pé ìlú tí ò sómi tó jẹ́ pé ńgbà yẹn wọ́n máa fi táǹkà gbomi wá ni ńgbà tí mo lọ sí àjì ní two thousand táǹkà ni wọ́n máa fi gbomi gbómi wá ah they run out of water ó wá ní ó ní ẹ wá jókòó ẹ máa wò wá ní nàìjíríà ọlọ́run jẹ́ kí nepa múnadé kí ló kan ọlọ́run pẹ̀lú nepa ẹ máa kú sínú ooru nínà ó <laughs> nígbà wo is not a stupid person ọlọ́run jẹ́ kí wọ́n ṣe títì wa and you know where the your, uh, your local government chairman is òun náà ni pé òun làlájà ti sọ yẹn i don't want to die i don't want to confront anybody i don't want to uh, ask for my right and that's the reason why e, each and every one of us we are where we are we are tí ó bá jẹ́ pé ẹ̀yin ni ẹni àkọ́kọ́ tó jẹ́ pé ẹ fẹ́ uh, uh, um, right the wrong ẹ rí gbogbo everybody máa kẹ́nu bòyí ni ṣé wọ́n nìkan ló wà bẹ́ẹ̀ ni ṣé wọ́n nìkan ni gẹ́gẹ́ bí nǹkan tẹ wá sọ ẹ wá gbogbo àwọn ọmọ tó ti ń gbowó yìí wọ́n lọ ra mọ́tò ńláńlá ni none of them ló lọ sí state wọn tó wá lọ kọ́ school public school tí wọ́n sọ pé ìyà ń jẹ àwọn tó jẹ́ pé e, e, nínú pé ìyà ń jẹ wọ́n pé wọ́n wá débẹ̀ wọ́n wá padà sí state wọn I remember Efe when he was talking about maybe pé Warri tóun ti wá Warri tóun ti wá what did he do for Warri nothing when he won he didn't do anything. He, we, we, he was just on that platform and was uh, on top of the world. And none of them has ever given back. sọ èèyàn kan sọ one of the things that I've learned in two countries Timo, mo tí mo tí mo lè sọ pé mo gbé ní díẹ̀ òun ní ní UK charity they are not religious but they are godly their their spirituality is in depth ṣùgbọ́n àwa amọ̀lọ́run mo ti ríyàn kan ló sọ fún mi ẹni tó fẹ́ bá wọn ó fẹ́ bá ṣe ìwé ìwé ilé òun náà ni ẹni yẹn àfáàrí mi gbogbo ìrùnbọ̀ ní ìrùnbọ̀ ṣòkòtò balẹ̀ o òun ló dẹ̀ tí wàá sọ fún ló wàá fún ní prices pé ẹ tẹ bá fẹ́ original tẹ bá fẹ́ kíní kan ni mo nígbà tí ẹni yẹn sọ fún mi ó ní kò sí nǹkan tó ń jẹ́ original kò sí pé kíní ẹ insist pé oye tẹ ní lélẹ́yìí ó dẹ̀ the same document ló kó fún nígbà tó máa di àárọ̀ ọjọ́ kejì ló kó fún ìyẹn wá sọ pé ṣé lálẹ́ àná sẹ́ni ló fẹ́ ṣe original yẹn sí kinní ministry wo ló fẹ́ fi jẹ àfáà náà ni a máa pè é àfáà náà dẹ̀ ló pe rẹ̀ á claim pé òun ṣe súnà òun ṣe súnà they were we all of us we are in that direction ẹ máa ríyàn pé somebody told me onítọ̀hún yẹn medical doctor ni òun náà ti sá lọ láti jìgáwá ó ti wà ní Saudi nísìnyí obìnrin ni ó ń tàbá lọ ṣe nǹkan kan ní Àbújá onítọ̀hún bá ti re doctor drop something doctor drop something òun wá sọ pé èlò lòun gbà ibi tẹ́ bá ti wá mọ̀ pé kò sí nàìjíríà wọ́n ti institutionalize corruption from the beginning okay. to the end tẹ́ bá ẹ bá wà ní airport ẹ bá wà anywhere in the hospital everywhere òun náà ni sister wa islamiyah sọ iná sọ yìí that's just to tell you òun náà là ń sọ̀rọ̀ nípa pé ókè ẹ tún fẹ́ padà sí nàìjíríà wọ́n fẹ́ ṣe covid test ní nǹkan tó jẹ́ pé kí gọ́ọ̀mẹ̀ntì wọn máa ṣe láti fi help citizen wọ́n tún sọ pé ẹ máa mú fifty fifty thousand wá ṣé bí ẹ̀yin gómìnà kan ló sọ lógùn state pé àwọn student tó fẹ́ padà kán lọ mú twenty five thousand wá nígbà láti kọ́ twenty five ṣé bí wọ́n pariwo lé lórí ni ló fi ló fi stop if maybe tó nígbà tóun ti sọ twenty five thousand owó ọ̀nà owó ni gọ́ọ̀mẹ̀ntì ò ní sọ pé ìwọ tó travel ṣe gbóró ra ticket they don't want to care if you like die if you want to if you want to live live And that's just the thing That that's just to tell you the kind of country we have the kind of leaders that we have nípa pé àwọn tó ń tẹ̀lé wọn náà ẹ gbogbo EFCC convict these are children these are children below thirty years old tó jẹ́ pé tó jẹ́ pé ẹ wá máa rí oríṣiríṣi ẹ eh, proposal lórí lórí social media if you bring ten thousand èèyàn kan ló ló bá mi pàdé lónìí ẹ eh, òun ní business idea kan ti máa ti máa invest twenty thousand within thirty minutes máa gba sixty thousand mo ní àá ah, ah, ah, <laughs> you sixty thousand more, wá sọ mo ní oh yeah okay tell me the kind of business i'm a businessman too because i know about business I said, well, uh, I'm into business. What kind of business that would bring you 300% within 30 minutes? tí ò bá ti ṣe pé four one nine ni ẹ wà rí gbogbo wọn wà níbi tí wọ́n wà ẹlòmíì fídíò kan lèèyàn kan sẹ́yìn pé èèyàn kan fi búrẹ́dì jẹ ìgbẹ́ àwọn èèyàn wọ́n dẹ̀ wá ṣó gbogbo ilé tó kọ́ nìbàdàn can you, you just think about madness to that level nípa pé get rich syndrome is a kind of madness that is with, within us and is, is really eating deep into us òun náà ni pé get rich syndrome is one of the problem tẹ́wọ̀ àwọn tó lówó yẹn they don't care about any other person ẹni ẹni tí ó lówó ní àdúgbò ìṣẹ̀ kò gírèdì àdúgbò ó máa lọ ra jíìpù ni àwa jẹ́ kí gbogbo ẹ̀yin yòókù ẹ̀ ní ríbi kankan lọ òun nìkan ló máa gbàbẹ̀ yẹn so that everybody á mọ̀ pé òun ló ń lo range ní àdúgbò yẹn ṣùgbọ́n ẹ wo àwọn òyìnbó ṣé bí gbogbo mọ́tò ètò twenty twenty náà pàṣẹ ẹgbẹ́ títì yìí sí tí ò sí yàn kankan tó máa jí wọn gbé wọn ò gbé wọn sínú ṣẹ́ẹ̀dì náà ẹgbẹ́ títì náà páàkì ẹ̀sìn twenty nineteen ta ló lè páàkì twenty even twenty twelve sẹ́gbẹ́ títì ní nàìjíríà ó máa gbé sínú gárèjì tó máa tún tilẹ̀kùn mọ́ that's just to tell you the level of poverty the level of our thinking nítorí ẹ No, ni pé àwọn èèyàn tó ṣe ẹ gẹ́gẹ́ ẹ ṣe sọ ẹ wo ìkan nínú àwọn olórin ní ní Senegal So he, he took all, all the um, part of the money he said I can build a, a city in Senegal oh, and yeah. government gave him land nínú àwọn olórin wa tá a mọ̀ gbogbo àwọn tá a mọ̀ ń bẹ̀ Wizkid gbogbo wọn kí wọ́n what are they doing they make this money they are flaunting it and because nobody care ẹ máa wo ohun despite pé kò sówó yìí tó ń bá fẹ́ ṣe show ẹ máa wo iye àwọn youths wọn máa lọ and then wọ́n dẹ̀ sọ pé kò síṣẹ́ wọ́n dẹ̀ sọ pé kò sówó ń gbọ́dọ̀ ti rówó yẹn therefore we are we are we are used to getting easy money and then that's the only way we want to continue our life and life is not like that uh, like like what I continue to uh, tell, my children, or what of Ishishowo, it's through your sweat and through your blood that you can make it. If maybe those two things are out of your life, there's nothing you can make but the only thing that you make out of life is um, uh, ministry and nothing but evil, atrocity tí a tá à I ṣe àná dẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni o irú bíbí nàìjíríà ń sìn tó bá fẹ́ bẹ̀rẹ̀ sí yeah because mm-hmm, nítorí nǹkan táwọn your fẹ́ wò wọ́n á bẹ̀rẹ̀ sí nítorí pé akú ti rí bí tó yẹ pé o gbọ́dọ̀ o gbọ́dọ̀ wá sọ̀rọ̀ nípa pé nípa gay ọkùnrin kan fẹ́ ọkùnrin ẹ̀ máa rí wọ́n á bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n ti ń ṣe ń bì wọ́n ti ṣe àwọn reality show ẹ̀ wọ́n ti wọ́n á wò pé ń sì wọ́n ti ń try láti impress wa pé gay náà lára ìṣesí ni kọkùnrin fọkùnrin kóbìnrin fóbìnrin òun náà ni ààrẹ tí ó ti ń ṣẹlẹ̀ láàrin àdúgbò mọ́mọ́ ọ̀kan ládùúgbò mi nígbà tó ń sọ fún wọn ni ó ṣe patí ní àsìkò December tó hòsè àwọn gay ní àdúgbò ní àdúgbò tí mo wà ní Ìkòròdú. ẹ má ẹ má pè tán ẹ má pè tán sheik ẹ kàn máa sọ wípé ọkùnrin sọkùnrin obìnrin sóbìnrin ẹ mọ̀ pé àwọn òyìnbó àwọn nífẹ̀ẹ́sì kan máa rò pé bóyá ń ṣe là ń takò wọ́n ẹ mọ̀ pé lóyìnbó yìí nǹkan kékeré ló máa ń bí wọ́n nù mọ̀ ń gbọ́ yín gẹ́gẹ́ bí mo ṣe sọ fún àwọn ọmọ àwọn ọmọ kéwù náà ni wọ́n tẹ́ bá ti dé tẹ́ bá dé school o ẹ má sọ pé ẹ wà against anybody o ṣùgbọ́n nínú ẹ̀sìn tàwa ẹ̀sìn tí wọ́n fàyè gbà ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ ṣe nítorí pé nǹkan tó jẹ́ pé nínú ohun tọ́lọ́run fi pa àwọn ìjọ kan rẹ́ ni nítorí bẹ́ẹ̀ ní gbogbo wọn tí wọ́n ṣe ìbàjẹ́ yìí ń lékún sí ni ó ń lékún sí ni rather maybe ká rí nǹkan tó jẹ́ pé amama inú wa máa dùn lójoojúmọ́ tá a máa sọ pé à ń tẹ̀síwájú owó tó fi kún owó iná owó tó fi kún owó epo at the end of the day ẹ tún wá rí i pé àpò àwọn èèyàn kan ló máa lọ. àpò àwọn èèyàn kan ló máa lọ at the end of the day irú wọn náà ni ìtí à ń sọ yìí níbo lẹ́ẹ̀ máa ti rí yàn kan tó máa jẹ́ pé ó máa pe rẹ̀ ó ní bí a whole senator tó máa jẹ́ pé nǹkan tó fi ẹ wo àwọn sẹ́nitọ̀ ní àwọn tó ń jẹ́ member of parliament ń bì àbí tí ó ń wà lọ́dọ̀ àwọn aláyà ní ní US ń bò lẹ́ máa ti rí bóyá democrat ní àbí republican tẹ̀ máa máa rí i pé ẹlòmíì mọ́tò tó ti ń lò láti bí ọdún mẹ́wàá àbí ọdún mẹ́ẹ̀ẹ́dógún lóyìn lò and he is a senator uh, representing that, that county and eventually ẹ̀ ní rí nǹkan kan tẹ máa rí ní ẹ̀ka rẹ̀. ẹ jẹ́ kí n kan fún yín pé àwọn ìlú kan wà ní Europe yìí by the time tó bá ti ṣèjọba tán ọjọ́ tíjọba yẹn bá ti tán wàá rọra ó máa páàkì mọ́tò yẹn sílẹ̀ áìdà kó rọra gbé private car tiẹ̀ ọkọ̀ lọ́wọ́ bọ́ọ̀sì rọra ń lọ nìyẹn ẹ understand ibo lẹ ti rí aago mélòó eh, aago eh, eh. ara ayé má yà aago mélòó lóyìnbó ní aago ọwọ́ tó bá jẹ́ pé ṣe ló sọ fún mi tàbí mo kà á nínú pépà ńṣe ni máa sọ wípé àsọdùn wà nínú ọ̀rọ̀ yìí èmi rí òyìnbó tí òun ṣe ọkàn tí òun ṣe níbi tí mo wọnú ilé wọn sheik ẹ lè bí lè pọ́yìnbó mi wà lóbìnrin kò ní aṣọ tó márùn-ún aṣọ wípé ó fẹ́ wọ̀ because a sọ fún pé kí lóun fẹ́ fi ṣe hmm. òyìnbó tó ti wọ̀ kan tán ẹ kí hmm. charity charity nílùú òyìnbó ń bí báyìí ẹ máa rí aṣọ tó jẹ́ pé lébẹ̀lì ṣì wà ní ara ẹ̀ ẹ máa bá níṣẹ́ èèyàn rà wá síbẹ̀ ni ó kàn rí pé òkè pàǹtí ló máa jẹ́ lọ́dọ̀ ẹ wo àwa dúdú bóyá nàìjíríà ni àti nílùú òyìnbó tá wà yìí tẹ bá dénú yàrá ẹlòmíì ẹ lè ríbi mú ẹsẹ̀ ẹ lè ríbi gbé ẹsẹ̀ sí ẹ máa rí bọ́ọ̀sì bí bí ìgbà tó jẹ́ pé wọ́n fẹ́ lé nílùú ni àwọn aṣọ tó ti wọ̀ láti five years ọ̀hún wá ní fòyàn because kò ṣe wọ́n máa ní wọ́n tún hmm. bẹ̀rù láti send ẹ̀ sí nàìjíríà àwọn atatú wa ń gbé igba charity sílẹ̀ tó hmm. máa máa pariwo ẹjọ́ o tí ò bá lo nǹkan mọ́ o bóyá bàtà tẹ̀ ló mọ́ bóyá kinní kan kinní kan o àwa lọ fi ṣe tọrẹ hmm. àánú ṣàdẹ̀mọ̀ yín rí ẹni tá a rí la fẹ́ fi lọ tọrọ fún ẹ ọdẹ sáà kò mọ ẹ kò mọ nǹkan kan ẹ gbogbo ẹ̀ ló wọnú ẹ̀jẹ̀ tiwa a ti wà ọwọ́ wa ti ta ń ṣe ó dàbí pé wọ́n fi nǹkan kan gàn mọ́ ọwọ́ wa láti ọ̀run wá sáyé ni nílùú òyìnbó yìí àwọn àti ní nàìjíríà náà ìgbà tẹ́mi dé lu òyìnbó ni mo mọ̀ ọ̀rọ̀ charity báyìí ìgbà tí mo wà ní Ireland àwọn hmm. mẹ́ta ni mò ń bá ṣe charity ìgbà tí mo dé bíbá yìí náà mo tún continue later ni mo wá rò wípé pẹ̀lú èyí tí mo ṣe pẹ̀lú àwọn òyìnbó yìí hmm. èmi náà lè ṣe nílùú mi náà ẹ understand sí ṣe bí bá ṣe bẹ̀rẹ̀ náà nìyẹn bí wọ́n bẹ̀rẹ̀ alihamudulilayi rọ́bì dàlámì up to date up to èyí tá à ń sọ̀rọ̀ yìí a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala because kò sẹ́ni kò àmọ̀ bẹ̀rẹ̀ ìwọ tó mọ̀ bẹ̀rẹ̀ ò lè mọ̀ parí because mi ò mọ̀ hmm. kò ń ṣe pé bóyá ń ṣe mo mọ̀ pé tó bá di ọjọ́ báyìí mi náà fẹ́ bẹ̀rẹ̀ charity tó bá di ọjọ́ báyìí mo fẹ́ stop tàbí nǹkan kan bóyá mo gbá tá bẹ̀rẹ̀ ẹ wo ibi tán lọ́hùn tó ti gbé wa dé títí dọjọ́ ìní ni mò ń sọ alihamdulilayi rọ́bìlẹ̀ alamin but àwa tá a wáyé ayémáyà ó pọ̀ ju ẹni tó wáyé ayémáyà lọ ní àwa dúdú àwa Nigerians kódà gan pàápàá gan níbi tó jẹ́ pé ẹ má bínú ẹ má bínú sheik irú pé bóyá mi tí mo jẹ́ obìnrin tó jẹ́ pé mi ni mo dá foundation yìí sílẹ̀ obìnrin ẹgbẹ́ mi tó jẹ́ obìnrin mọ́dà granny ìwọ tó you know orí obìnrin ẹgbẹ́ ò ní ò lè sọ ò lè support obìnrin ẹgbẹ́ wọn bó tó bá rí àwọn ṣéèkì kan sìn tó bá wà online hmm. obìnrin ló máa lọ bèèrè lọ́wọ́ ṣéèkì wípé ẹ ẹ máa ẹ fún alákàntì yín ká sẹ́ǹdì owó ìsìn kó béèrè ó ẹ̀yin ẹ wá rí ẹni tó gbé hmm. igbá kalẹ̀ pé kájọ pawó pọ̀ kájọ yùnà kájọ ran orílẹ̀-èdè wa lọ́wọ́ àwọn àáfà tó jẹ́ wípé ó máa ṣe four one fún yín máa gbà lọ́wọ́ obìnrin ilé ó máa gbà lọ́wọ́ obìnrin ó ń pè wọn kó lọ fún kó lọ pe àáfà hmm. láti lè sẹ́ pé kò tí ẹ ṣe pé wọ́n fẹ́ lọ sọ́dọ̀ wọn báyìí ni kó ń lọ pé àáfà yìí pé ẹ because hmm. bóyá kán bá lọ sórí platform wọn bóyá kán lè kí wọn ní o or bóyá kán lè pọ́n wọn lé ní o or from there bóyá tàbí kán lè bá wọn ṣe nǹkan hmm. i don't just know and problem wa pọ̀ àtobìnrin especially hmm. àwọn obìnrin ẹ máa rí àwọn obìnrin pé àní lè ran obìnrin ẹgbẹ́ wa lọ́wọ́ ẹ máa rí àwọn òyìnbó lọ sí competition wọn máa sọ pé kí ló fẹ́ fowó ṣe a charity ni ẹ wo ní ìlú òyìnbó tá a wà ní bíbáyìí Mm. àwọn tó wà nínú charity tó ń ṣe standing order pẹ̀lú wa nínú charity wa àwo mẹ́wàá látọjọ́ ta ti dá charity sílẹ̀ you cannot believe that alájà kan mo forúkọ bò wọ́n láṣẹ London UK ń bíbá iná lọ wà ọjọ́ tí mò ń sọ̀rọ̀ lórí program báyìí náà ni wọ́n wá pè mí padà déta pé wow mo láti send copy sí wọn ní pé kán wò ó pé àwa mélòó la wà ń bẹ̀ bí kán wò ó pé à pẹ̀lú bọ́n ṣe ń wo ṣóò yìí bóyá ń rò pé bóyá millions gan ló máa wọlé ní nothing even though nígbà míì gan ní nàìjíríà hmm. wípé bá ṣe ń pariwo gan ní nàìjíríà àkáǹtì gan pàápàá gan ó èèyàn kan lè má fo a lè má rówó kankan nínú àjẹyìnsọ àwọn ọmọ tó jẹ́ pé à ń ràn wọ́n lọ́wọ́ àwọn aláìní àwọn opó àwọn you know so many things tá à ń ṣe every every month bá a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run aláwọ̀ subhanahu wa ta'ala ẹ wo gbogbo ọ̀nà ibi tá à ń gbà ṣera wa bọ̀ tó bá jẹ́ ibi tí ò necessary ibi tí ò tó jẹ́ pé kò tiẹ̀ sí nǹkan kan bẹ̀ ibẹ̀rẹ̀ máa ti rí àwa yorùbá bisimilayi tẹ bá fẹ́ sọ sí bóyá bíi two two minutes ká fi bóyá ma fẹ́ ká stop ní eleven inshallah salamu aleykum. Eh, wa aleykum salaam ẹ eh, dókítà nǹkan tí mo kàn fẹ́ sọ náà ni pé mo tún fẹ́ pe àwọn èèyàn náà sórí charity wa yìí náà ni gbogbo nǹkan tá à ń sọ náà lórí gbogbo ọ̀rọ̀ bíbí nípa pé kí ni àǹfààní tí à ń jẹ látara nǹkan tá à ń ṣe mo sọ kinní kan fún mo sọ nǹkan kan mo ní lára àdúrà tèmi ń bẹ Ọlọ́run wọ́n ní seven point seven billion èèyàn ló wà láyé lénìí nínú seven point seven billion yẹn mo bẹ ọlọ́run pé kó má kàn jẹ́ mo pẹ̀lú nọ́mbà tó wá sáyé ni ìyẹn ni pé kémi náà ní impact ìwọ náà tó jẹ́ pé ìwọ náà ń gbọ́ ohun ètò wa yìí kí ni ìwọ náà fẹ́ ní impact kí ni impact ti tẹ̀ mo máa ń ka àyà kan tó jẹ́ pé àyà yẹn all the time ti máa ń kà ni máa ń ronú sí i nígbà tó ọlọ́run ọba àlékè ọlá sọ pé yá ayọ́ alẹ̀ dín iná àmọ̀nù ya ayyuha alladhina amanu taqullaha wataqullaha waltansur nafsun ma qaddamat ligadin wataqullaha innallaha khabirun bima ta'malun pé mo pè yín tí ẹ gbàgbọ́ lódodo ẹ páyà ẹ̀mí ọlọ́run ẹ máa wo nǹkan tí ẹ̀mí yín tì síwájú di ọ̀la yín ẹ páyà ọlọ́run ọba ẹ̀mí ọlọ́run ọba wọ́n fún yín nírò nípa ohun tí ẹgbẹ́lẹ̀ ayé ṣe ǹjẹ́ gbogbo wa náà kí ni ìrò tó jẹ́ pé agbélé ayé ṣe ṣé àmọ̀gbàtà máa kú ni ẹ nínú àwọn nínú àwọn mẹ́mbà wa kan ni a sọ tí wọ́n máa jáde lẹ́nu tí pé wọ́n jáde láyé lẹ́nu kòpẹ́kòpẹ́ yìí nígbà tí wọ́n pè mí pé à tí Doctor, pè wọ́n pé nǹkan báyìí ni wọ́n pè mí à aláàjì nǹkan báyìí máa doctor. dókítà sọ fún you've done your best in the world even if you are going to Allah subhanahu wa ta'ala go with pride don't never go as a person to bẹ̀rù ikú go with pride because you've done your best and he did that and Allah gave him the uh, shahada to save when he was about dying because òun náà ó fi gbogbo nǹkan tó ní ó fi ṣe ó fi ṣètò ọlọ́run ni this a person tí mo sọ tí mo kàn pé nígbà yẹn mo wà nàìjíríà pé nígbà wà ah, ó wà níbí tó dẹ̀ pé widow ni ó dẹ̀ ní pé àjẹ ah, ẹni send account number yẹn sí mi mo dẹ̀ send it was not giving the money and when I went to, uh, for the uh, janaza I told I, I told everybody there I said his family will never suffer because he was when he was alive he stood to to help other other people and then that's the uh, thing tó jẹ́ pé a máa bira wa léèrè ìwọ náà kí ni wọ́n ń tì síwájú de ọ̀la ọjọ́ kan la máa kú náà ọjọ́ kan ọjọ́ tá a bá máa kú tá máa kú yẹn àmọ́ náà ó lè jẹ́ ọ̀la gbogbo wa náà la sọ pé ká dàgbà ká dògbò tá a bá tún lágbà ẹ̀rọ á bà wá pé ṣé àwa náà tún fẹ́ dàgbà báyìí nígbà tá a bá tún bẹ̀rẹ̀ sí ìtàbára àgbà tó ń ṣarán àbí àgbà tó di mẹ́ta bá ń bẹ̀rẹ̀ sí lórí àwágun ẹ̀rọ àtúgbà pé ṣe afẹ́dàgbà tó báyìí ni nítorí bẹ́ẹ̀ ṣùgbọ́n kí ni nǹkan tí impact tí wọ́n máa make sí society òun náà ni this is the issue gbogbo wa tá ṣe charity yìí àwọn àti àwọn sísá mi islamiyà pé we were doing it because we just want to make a difference do you want to make a difference in people's lives? if you want to then be part of this project ìwọ náà mú nǹkan kan kó kó jẹ́ pé kó ṣe nǹkan kan tó tóbi náà ọlọ́run ní pé láńtà náà lùlù bírò àtà tó ń fi kú mímọ tìrìbùn wọ́n mọ̀ tó ń fi kú bí sẹ́yìn báyìí náà láàbí àlè ọlọ́run ní pé ẹ lè rí nǹkan oore nǹkan lọ́dọ̀ èèyàn ọlọ́run tó jẹ́ pé oore kàbìtì kan ajé afikẹ́yìn ńlá nínú ohun tẹ bá nífẹ̀ẹ́ sí gbogbo nǹkan tẹ bá nífẹ̀ẹ́ sí èèyàn ọlọ́run bá mú mọ́ nítorí bẹ́ẹ̀ a tún pe gbogbo gbogbo àwọn àtàwà lórí ètò yìí àtàwà tá a máa wo ètò yìí ẹ já ran iṣẹ́ ìlọ́wọ́ kò kí n ṣe pé he is not maybe Dr. Sabi he is spending her money each and every one of us who, who happen to be working for this charity we are doing it ní láìwá rọ̀sùnlé a dẹ̀ nígbàgbọ́ wípé a ṣe láti lè lọ bá ọlọ́run bá pàdé ni what are you doing to make impact so that ní ọjọ́ tí ìwọ náà bá kú tí ìwọ náà ò ní jẹ́ nọ́mbà the people will say mo máa ń sọ mo ní ọjọ́ tí èèyàn bá kú tó bá yẹ pé family ẹ̀ ló sunkún ẹ̀ o kò rí ilé ayé wa o but ọjọ́ tí èèyàn bá kú tó yẹ pé people that you touch their life and that's true legacy. If you touch their life and those people are crying because you, you die, then you've lived. In ìwọ tó ń gbọ́ mi ní ní àṣálẹ̀ have you ever been a part of people like that? In gbogbo nǹkan tá à ń wò kò tí kò sí wa lórí? Ibù ká kó aṣọ wa gẹ́gẹ́ bí dókítà ṣe sọ ká fún charity a tún máa rò pé èèyàn kan fẹ́ fi ṣoògùn. Kí ni ó ọjọ́ wo la ní kú sọ? ọjọ́ wo la ní kú táwa táwa ń ikú náà ọlọ́run ní pé iná lè mọ́ta lè ti tẹ̀fí rú nà mínú fàyínà ọ̀mọ̀lá kí ikú ikú tẹ̀ ń sá fún yẹn á bá yín pàdé lọ́jọ́ kan then why why are, are we so much afraid of, of death ìtọ́jú ni pé káwa náà gbẹgbẹ́ ìgbésí ayé dáadáa ká ṣe dáadáa ká dẹ̀ rí i pé ọlọ́run bá wa kúrò láyé a máa bọ́ ọlọ́run bá pàdé ní ní ọjọ́ kan ẹnì kan mo dẹ̀ máa sọ pé gbogbo ẹni tó bá ṣe dáadáa láyé kò sí ni al jaza'ul insan illa al insan kò sẹ́sàn kan fún ẹni tó bá ṣe dáadáa ju dáadáa lọ nítorí bẹ́ẹ̀ mo tún ń gbẹ gbogbo àwa tá a wà lórí ètò yìí ẹ bá sí bá a dá sí ọlọ́run bá dá sọ òkùnrin ọlọ́run fún gbogbo ohun tó ọlọ́run ṣe pé ti bàjẹ́ ọlọ́run bá táwọn ọkọ̀ kúta ẹ alẹ́ nàbí. Mr. Shukura assalamu alaikum. náà ẹ ṣe gan ni o ẹ ṣe kí wa. wa alaikum salaam. alájà ǹdẹ́ lẹ́yìn tí ǹdẹ́ fẹ́ fi bá wa kú tàbí ká ṣe subahana rọ̀bíkà. òun ni sheik wa ti sọ yẹn pé whether ansanpa bbn or eh, video tẹ show the question tèmi máa ní kí wa bira wa ni pé why do we do what we do and what will be our legacy if your why changes then you know that um, you are, you're probably not uh, i mean your what and who may change but your why should always be constant and your why should always be humanity first humanity first compassion hmm. empathy mm. it's the yeah. key to gbogbo nǹkan tá ń sọ have the you know love of the other person at heart it's easier to always give know, kòtò no ni kòtò ti máa ń yọ so ẹjẹ mi dẹ̀ máa ń sọ pé tèmi bá ti wá sórí show mo fẹ́ kí Dr. Sabi máa mọ̀ sọ fún mi pé ah, alájà ń jọ ẹ bá ti wá sí show Eh, àkáǹtì wa máa ń pẹ́ fúkẹ́ o that's the all you can do even if it's one thousand naira fún gbogbo nǹkan tá a ṣe látàárọ̀ you know ó ti kúrò nínú owó tó máa wá níjọ́ yẹn nìyẹn ẹ jẹ́ ká mm-hmm. máa wò pé tán bá ti ṣe ọ̀tá on program pé kẹ máa kẹ tó ti bá ní kí n send bill sí Doctor Zabby wọn ò san bill mi but ẹ̀yin lè bá mi san bill yẹn fún wọn kẹ bá mi fi sínú life saver foundation àkáǹtì nọmba nàìjíríà ló wà ah, bẹ́ẹ̀ àkáǹtì nọmba ti eh, uk náà wà bẹ́ẹ̀ kọlọ kò sí dáadáa fún wa ní sàkàlà ah, one thousand dollars but you know kò sí ohun tó kéré fọ́lọ́run láti ná you know humanity at all lengths òun ni níbi táwa náà bá ti ń raise owó tá à ń ṣe nǹkan lálẹ́ condemn nǹkan táwọn yòókù ń ṣe. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni we are not making an impact we cannot hmm. say mm. why is the end or why are these yeah. people not doing what they yeah. need to do. so mm-hmm. tí n bá tiẹ̀ fẹ́ lọ bá wọn màá ní nǹkan táwa ti ń ṣe nìyí nnkan tawa se fẹ́ support wa on exactly. it and you know it's a matching game maybe mm. that's the approach uh, we need to take from lifesaver to really mm. kind of contact these people and say well we really don't uh, really you know support what you're doing but we also want you to make it a beneficial for the mm. masses mm. that may be wow. suffering aláti mm. máa wá ọ̀nìkà eh, tọ́ra wa sí ọ̀nà tó bá tọ́ only. i àwọn fẹ́ economic impact I àwa fẹ́ ṣe humanity impact me. mean that we're saying it now if they do watch it or somebody transferred to them you know it doesn't have to be our own organization but we want to hear about an organization that is yeah. for non-profit for the less privileged that BBN will support and such uh, entities like that like corporates uh, Nigerian companies like uh, Indomine even um, all those uh, Dangote's and stuff. Dangote does have a foundation in his thing, mm. so I wouldn't take that away from him. But taking your work, taking your ni ẹ lè ṣe ní àgbègbè àti àwọn ẹni tẹ́ ń bá da òwò pọ̀ níbẹ̀ òun ni ó máa jẹ́ ká better Nigeria. Our leaders cannot do it alone. It is our social responsibilities as those being led and those that are leading us. And mm. until then, we cannot really blame the government because we are 80% of the problem ourselves. jazakumullahu eh? ẹ ṣe gan ni jazakallahu khairan <laughs> eh, eh, sheik máa fẹ́ kẹ́ sọ mm-hmm. fún wa topic wo lẹ fẹ́ wá treat fún wa ní ọjọ́ wednesday ṣẹlẹ̀ tí ẹ kan kájíwèé wò kẹ́kọ̀ọ́ sọ fáwọn èèyàn kan gbọ́ torí send up lábẹ́ fi ṣe fún àwọn sheik o wọ́n fẹ́ padà sí nàìjíríà ní ah. weekend inshallah bọ́ ẹ jẹ́ ká ọ̀rá digbó díẹ̀ wípé òkè kí lẹ fẹ́ bá wa sọ̀rọ̀ lórí ìbìkan lórí ọ̀rọ̀ marriage and relationship náà ni ǹjẹ́ lè rọra fún wa ní tip díẹ̀ wípé òkè kí ni kí ni title yẹn gan-an bismillah nǹkan tí a máa sọ ní Wednesday nǹkan tó ní agbára ni tó dẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ló wà ń bẹ̀ tó jẹ́ pé ó wà nínú ẹ̀ òun náà ni pé loveless marriage and relationship what are the signs that you see in that relationship that you know that this is a loveless marriage or loveless relationship. Wednesday, inshallah, by nine o'clock. Please, please, please, please. Inshallah, inshallah, inshallah. it's going to be explosive. Inshallah. Eh, subscribe lórí YouTube á wà lórí youtube Dr. Zabby's talk show ẹ a máa fi àkókò yìí náà máa dágbére wípé a dúpẹ́ lọ́dọ̀ Allahu subhanahu wa ta'ala tó ṣọ́ wa wípé a bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilahi a parí ẹ̀ pẹ̀lú alihamdulilah èyí tá a bá wá sọ ń bẹ̀ tó jẹ́ wípé ẹnu yá wa ni máa pè é ẹ fi ẹ fi orí jì wá àtọ̀dọ̀ wa ló ti wá bọ̀ èyí tá a bá sọ ń bẹ̀ tó bá mm. bá yín lára mu tẹ́rí kó make sense ọgbọ́n wà nínú ẹ̀ ọlọ́run aláwọ̀ subahana wa ta'ala òun ló fún wa ní ọgbọ́n yẹn kò ń ṣe mímọ̀ ṣe tiwa orúkọ tèmi kò tí ì yípadà Dr. Zabby ayaba Sanusi kọlọ́run kò ṣe dáadáa fún wa please ẹ bá wa show love ẹ bá wa show like ẹ bá wa share sí àwọn social media tẹ́yìn náà bá wa pẹ̀lú bóyá lórí WhatsApp ni o lórí anywhere tẹ́ bá mọ̀ ni o a máa jọ ń pé gbọ́n ni a máa ń kọ́ ẹ̀kọ́ nínú àwọn program tá a máa ń ṣe yìí please ẹ jẹ́ ká share ẹ jẹ́ ká máa invite àwọn ọ̀rẹ́ wa náà tá a bá ń ṣe ẹ̀yin tí ẹ báyìí tí follow wa lórí Facebook báyìí ẹ tẹ follow straight ńbẹ̀ yẹn ẹ dẹ̀ tún tẹ wípé ẹ tún like ẹ̀ náà torí pé anytime tá a bá ń ṣe program lọ́wọ́ a lè máa fún yín ní notification kò ní jẹ́ pé tá a bá ti wò ó tán tàbí tá a bá ti ṣe tán lẹ́yìn ẹ̀ṣẹ̀ máa ní ọ̀hún gbé wá àárí bọ̀tẹ́ bá ti tẹ follow àti like anytime tá a bá ti ń ṣe program ló máa máa fún yín ní notification application ẹ̀yin tí ẹ bá mọ account number Nigeria account number ti charity wa ẹ eh, please òun lọ gbé sí ojú amóhùnmáwòrán yẹn àti account number ti UK náà àbí Allahu subhanahu wa ta'ala gbogbo ibi tá a ti ń rówó kíbẹ̀ má jí láéláé gbogbo ibi tí a wá fi ọkàn oore sí àbí Allahu subhanahu wa ta'ala kó jẹ́ aróore pàdé ńbẹ̀ ibi tá a fọkàn oore sí kó jẹ́ aróore pàdé ńbẹ̀ apájà sí aburú kò ń ṣe pé kò lówó mọ́ kò ń ṣe pé kọ́lé kò kọ́lé mọ́ kò ń ṣe pé ó hmm. lọ́kọ kò lọ́kọ mọ́ kò ń ṣe pé ó láya kò láya kò ń ṣe pé ó bímọ kò bímọ mọ́ bí òun ṣe pé ó ti wà lórí hmm. ẹ̀sìn ó ti ń fi orí balẹ̀ fún Allahu subhanahu wa ta'ala ó wá lóun ò ṣe mọ́ wípé nǹkan mi lòun fẹ́ lọ máa sìn àpadà sí aburú lélẹ́yìí abẹ Allahu subhanahu wa ta'ala kó má jẹ́ ti tèmi àti yín kó má jẹ́ ti tàwọn ọmọ wa àwọn ọmọ tiwa náà kó má ṣe tiwọn lọ́tọ̀ hmm. káwọn ọkọ wa kó má ṣe tiwọn lọ́tọ̀ kíyàwó náà má ṣe tiẹ̀ lọ́tọ̀ kọ́ lóun fi ìfẹ́ òtítọ́ láti òkè kó wá fi so gbogbo ilé wa pọ̀ gbogbo ilé tó ń mì abẹ́ Allah subhanahu wa ta'ala kó má dàwó kó má dàrú gbogbo ilé tó wá ń dùn kí Allah subhanahu wa ta'ala kó bá wa fi ayọ̀ sí gbogbo ẹni tó wà nínú oyún ká gbóhùn ya ká gbóhùn ọmọ gbogbo àwọn tó ń wá ṣàlálùbáríkà Ọlọ́run bá wa pèsè ẹ̀ fún wọn gbogbo àwọn tó jẹ́ pé ìwé ìgbélú lọ́rọ̀ wọn kù sí bá wa pèsè ìwé ìgbélú alálùbáríkà bá wa pèsè ẹ̀ fún wọn gbogbo àwọn ẹbí wa tó wà ní Nàìjíríà náà Ọlọ́run abẹ́ ni bá a ṣílẹ̀kùn ayọ̀ fún wọn bá a ṣílẹ̀kùn àlùbáríkà fún wọn àwa bẹ Allah subhanahu wa ta'ala má jẹ́ kọ́rọ̀ wọn ta mm. sójú kan náà má sọ wọn di wípé tán bá rí wa kọ́wọ́ wọn má lè lọ mm. sẹ́nu bá wa ṣílẹ̀kùn ayọ̀ fún wọn bá wa ṣílẹ̀kùn àánú fún wọn lọ́wọ́ àwa tá a wà nílùú òyìnbó náà lórí ẹni tó wà ní Ghana ni mm. ẹni tó wà ní Saudi Arabia àwọn tó wà ní Kútọnu ni gbogbo wa pátápátá tí a sí nínú Nàìjíríà yẹn Ọlọ́run abẹ́ẹ́ni jákèrè òkòdélé má jẹ́ kán sọ wípé bó ṣe lọ ló ṣe dé ẹni tá a ṣoore fún má jẹ́ kán fìkà sán fún wa ẹ gbogbo ibi tá a wá fi ọkàn re síjà bóore pàdé ọlá títóbi Ọlọ́run ọlá ìníkú Ọlọ́run ọlá ìjẹ́kan ṣoṣo Ọlọ́run ọlá aláhólà wọlá fún wọta ìlà abẹlà abẹlà zim ẹ ṣé gan ni gbogbo ilé one love gbogbo ilé o asalaamualeykum warahmatulahi wabarakatuh. subhanaka allahumma wa bihamdik wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu alal mursalin walhamdulillahi rabbil alamin assalamu alaikum wa rahmatullahi wa barakatuh one love gbogbo ilé assalamu alaikum alhaji alhaji assalamu alaikum wa alaikum Okay. Fazer o adiante. Dá pra ok,